السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أزواجنا كتاب الأدب المفرد للإمام البخاري رحمه الله أنا نعبا وليتي يا أخي والتي لين هنا ني آه، آه، أقوم مع معتماني في لغة 16 باب التسليم على مجلس فيه المسلم والمشرك ojú ọ̀nà tí ń sọ nípa sísálámà sí àyè ìjókòó kan tó ṣe pé bí mùsùlùmí ṣe wà mẹ́ bẹ́ẹ̀ ni ọ̀ṣẹ̀ bọ́ wà mẹ́ bóò láti fẹ́ sálámà sí wọn. hadithi àkọ́kọ́ sí aka lábẹ́ ìnànà àbáwọlé ní hadathana hadithi ẹgbẹ̀rún àti ọgọ́rùn-ún lé mẹ́jọ. hadathana abul kọ́. أخبرنا سؤال عن الزبري قال أخبرني عروة بن الجبال أن أسامة أخبرني عروة بن الزبير أن أسامة بن الزبير بن الزبير أخبره أن النبي صلى الله عليه وسلم ركب على حمار على إكاف على قطيفة فلكية وأعرض وأعرض أسامة بن الزبير بن الزبير وراءه يعم سعد بن عبادة حتى مر مجلس فيه عبد الله بن أبي أبي بن أبي بن سلول وذلك قبل أن يسلم عدو الله عبد الله عبد الله عبد الله فإذا في المجلس أخلق من المسلمين من المسلمين والمشركين وعملت نعم. حدثنا أبو اليمان أبو اليمان حدثنا قوم حديثي فوا قل شعيب فوانه وقال أبو الزهري الزهري صفي عروة بن الزبير أفهمي ونشر أسامة من زيد أخبره أفهمي وفي غدا جاء النبي صلى الله عليه وسلم ركب على حمار فب ànábì sallallahu alaihi wasallam ogun kẹ́tẹ́kẹ́tẹ́ kan ogun kẹ́tẹ́kẹ́tẹ́ tàwí àléhi ìta ah, kíní Kini ìhun tó máa ń gbé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ kíní ah, ah, nǹkan tó gàárì tó máa ń gbé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ wà lórí rẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn kàlá kọ̀tí fatin ẹ̀dẹ́kìyà lórí aṣọ kan tó ṣe pé aṣọ yìí. wọn lọ fi ti fadak hmm. ààyè kan wọn ní gbèdéke tí ń bẹ láàrin rẹ̀ sí Madina ó tó ìrìn ọjọ́ méjì pẹ̀lú nǹkan wọn ni wà áwùjáfa tàbí wàrọ àbù sallallahu alaihi wa sallam wọn wá gbé Usama ọmọ Zaid ó gbé sẹ́yìn rẹ̀ níjọ́ yẹn kí ni wọn lọ sí o ya'udu Sa'da bùnà ọba النبي صلى الله عليه وسلم قال بسعد وما عبادة قال بيوف حتى مر بمجلس أنس صلاة والوري كتكتينه في أسامة جوكو سيرة ثم في قجاني آي جوكو كانت سيبه بدان يجوكو سي عبد الله بن أبي بن سلول هو أنه أوان يتوان به وذلك قبل أن يسلم عبد الله ونساجو قدو ديكو بإسلام نباين فإذا في المجلس أخلاط من المسلمين والمشركين وعبدة الأوثان àwọn ajáde pé àyè ìjókòó yẹn àwọn dàrúdàpọ̀ yẹn lọ́wọ́ àmbẹ̀ mùsùlùmí ń bẹ́ńbẹ́ ọ̀ṣẹ́bọ́ ń bẹ́ńbẹ́ ẹni tó ń bọ òrìṣà ń bẹ́ńbẹ́ ọ̀sálámà àlẹ́yìí nígbà tí òṣè yẹn júmọ́ ọba sálámà sí gbogbo wọn káfàtà àrí ọ̀sálámà sí gbogbo wọn. àwọn tá a bá wo hadithi yìí ká máa rí níbẹ̀ pé jàwáàsù sálámì sísẹ̀tọ́ kíyàn sálámọ̀ nígbà tí mùsùlùmí bá kọjá láàyè ìjókòó kan tí mùsùlùmí ń bẹ́ńbẹ́ tí kéferì ń bẹ́ńbẹ́ pẹ̀lú májẹ̀mú pé kíyàn sálámọ̀ pẹ̀lú gbólóhùn gbogbogbò kíyàn gbèrò ẹni tó jẹ́ mùsùlùmí nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni kíyàn bá tún kọjá láàyè kan tó yẹ kí àyè yẹ ìjùmọ̀ ahlẹ̀ sunnati wal bid'ah ẹ àwọn sì pàdé àdúgbò pàdé lálọ́ọ̀dù àwọn kan bá fẹ́ sí pàdé lálọ́ọ̀dù sáré lọ pé kìkì dá wàá lòsùn rẹ̀ láti pàdé lálọ́ọ̀dù àbí ẹ ti fẹ́ gbọ́dẹ ládùúgbò àbí ẹ fẹ́ gbẹ́ kẹ̀ǹga àwọn pínlẹ̀ yìí tẹ́ wà ládùúgbò àwọn ọ̀sẹ̀ bọ́ máa wà ń bí àtàwọn mùsùlùmí máa wà ọ̀dà àlùsùn mẹ́mbẹ́mbẹ́ oníbídíà mẹ́mbẹ́ bọ́rọ̀ sí rí nìyẹn bí bá kọjá láyè ìjókòó tó fi àlùsùn mẹ́wàá mẹ́ àtàwọn oníbídíà àbí ẹ kọjá láyé kan pé fi ọ̀dọ́ ló ń wọdọ́ lẹ́mẹ́ àwọn ẹni dọ́gba ń bẹ́ńbẹ́ àwọn alábòsí ń bẹ́ńbẹ́ àbí ẹ kọjá láyé kan wọ́n pẹ́ ẹni tí yẹn nífẹ̀ẹ́ sí ń bẹ́ńbẹ́ ẹni tí yẹn kórìíra ń bẹ́ńbẹ́ ìyá wa sàlámà bí láwùjọ tààmì pẹ̀lú gbólóhùn gbogbogbò ṣùgbọ́n ẹni tí yẹn gbà lérò náà ni àlùsùnà ẹni tí gbà lérò láàrin làwọn ẹni dọ́gba ẹni ọ̀rọ̀ bá rìn ẹdí torí kò sí yẹn lọ́tọ̀ọ̀tọ̀ tọ́ bá tiẹ̀ mọ iye wọn agbọ́ tọ́ bá tún mọ iye àwọn mùsùlùmí tọ́ wà ń bẹ́ ńkọ́ tọ́ sì máa dá fún ọlẹ́yẹ kọ̀ọ̀kan ni ọkàn ti asàlámù àlẹ́kùn sọ́ni tó gbà lérò náà ní ti àwọn wo àwọn mùsùlùmí àbáwọn alùsùnà àbáwọn ẹni dáadáa. bákan náà nínú àgbẹ̀ ìdábà nù hadith yẹn a tún máa rí níbẹ̀ jawaazu julus al-muslimin ma'a ghayrihim ìjẹ́ mùsùlùmí ọ̀gbẹ́yìn lè jókòó táwọn míì ìdàkánà lọ́kọ́rọ́dún dàwátà hàn lálẹ́ islam tọ́jà sí pé mo téèyàn fi jókòó tí wọ́n yẹn fẹ́ pè wọ́n lọ síbi islam ìmọ̀gbẹ́ ìjọba ń lọ ọjọ́ dápara ìgbẹ́ mo wà pẹ̀lú àwọn eh, àwọn olúwawo àbẹ́gbẹ̀gì kílẹ̀ ń ṣe à ń ṣe fàájì mbẹ́ àfàájì bò tó àyè tó yẹn wá pẹ̀lú wọn láti pè wọ́n gba ẹ pa ẹgbẹ́ gítìgítì kí ni awó tẹ̀ ń sè yí ọ̀dà ọlọ́run ní ẹ máa sin tó àyè tó yẹn ń pè wọ́n sí nìyẹn kò sí láì ìyẹn lè ṣe kí ni o ìyẹn lè jókòó pẹ̀lú wọn. àbáwọn ọ̀daràn yẹn ọ lílọ́dọ́ sí mọ̀ gógóró ọ ibìkẹ́jọ ka yín mọ́ wá kàn wọ́n bá ká ẹ̀yin ọ̀daràn yẹn má sọ ọ̀daràn tẹ̀ ń sè yí mọ̀ kódà Islam ni ẹ máa ṣe dáadáa dáadáa gbogbo orí eléyàn síláì o lè jókòó pẹ̀lú wọn. àmọ́ kí wọ́n náà jókòó pẹ̀lú wọn kẹjọ máa wá sí pálapàla yẹn ìyẹn ò ṣeé ṣe o. eléyìí táwa ń sọ yóò tún wá túmọ̀ pé kọ́ wa lọ sókèké àbí kọ́ lọ sẹ́yìn dẹ́mọ. wọn ní kí ló dé o láwọn aláṣẹwò yìí lọ fẹ́ ṣe wá sí kí wọ́n má ṣe kárùwà mọ́. àwọn ará òjókòó síbi tí wọn ò ti wọ pátá ẹ̀hàn pé ti tèèyàn padà bá yẹn kó ń bẹ̀ ni. tó o lè rà níbi ìfijọ́ ń bi eléyìí o sọ ẹnà ní abáwọlé mi ìdá tó fẹ́ wọlé sí báyìí òní báàbù kayfa yuktabu ila ahli al-kitab sábà fẹ́ kọ lẹ́tà sí bàtà káàdíyà bó láti máa máa kọ lẹ́tà sí àbá nígbàwé sí wọn ni á kọ sí wọn bó láti kọ lẹ́tà sí bàtà káàdíyà wọn ni haddathana abul yaman. حدثني قبل اليمان قال أخبرني شمال بن الزهري قال أخبرني عبيد الله عبد الله بن عبيد الله بن عبد الله بن عتبة أن عبد الله بن عباس أخبره أن أبا سفيان بن الشرق أخبره أرسل إليه إراقا مالك مالك الروم ثم دعا بكتاب رسول الله صلى الله عليه وسلم الذي أرسل مع دحية فتح القلب إلى عظيم البصرة فدعوا إلى عظيم بصرى نعم إلى عظيم بصرى فدفعه إلى رشد فقرأه وإذا فيه بسم الله الرحمن الرحيم من محمد عبد الله ورسوله إلى إرقل عظيم عظيم الروم عظيم الروم نعم، عظيم الروم عظيم عظيم الروم سلام على من اتبع الهدى أما بعد وإني أدعوك بدعاية الإسلام أسلم بدعاية بدعاية الإسلام أسلم تسلم يؤتك الله وجهك مرتين فإن توليت فإن عليك فإن عليك نعم فإن عليك اسم الأراضي اسم الأراضي يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم إلى قوله اشهدوا بأننا مسلمون هنا حدثنا أبو اليمان اليمان حدثنا حديث هو أني شعيب سوف لا ترى جهري زهري سوف عبد الله بن عبد الله بن عتبة يفهم منه عبد الله بن عباس رضي الله تعالى عنهما آه، ونسأل يا أبو سفيان بن حرب خصفهم بين خمسة لإراكلو ملك الروم إراكلو باروم قرناني قرنشا ثم دعا بكتاب رسول الله صلى الله عليه وسلم الذي أرسل به ما دحية الكلب ọwọ́ á ní kí wọ́n bóun gbé lẹ́tà tí jíṣẹ́ ọlọ́run ọba kọ sí òfin rẹ bẹ́ẹ̀ alikali èyí tí jìbì ìlú máa ń gbé àwọ̀ ẹ̀wà nígbà mi ìgbà tó rọrùn tí wàá yìí máa ń sọ kalẹ̀ fún anabi jù èyí tó rọ̀ jù òun ni kò gbé àwòrán ẹ̀ bẹ́ẹ̀ bọ́nù Khalifa alikali kó gbé àwòrán rẹ̀ wá ìyẹn ló rọ̀ jù ó àwọn yòókù lé kọ́ba jáfi kò tútù báyìí òjijì ọlọ́run á máa làágùn sallallahu alaihi wasallam ọba wa jáfi kò rú ẹ̀wẹ̀ báyìí á máa gbọ́. ibi tó bí gbára lẹ́gbàá náà nǹkan ní ọ̀sẹ̀ afẹ́ fàyà bọ́ járe yẹn jẹ́ afẹ́ ń rìn gùn dọ̀ nítorí máa lágbára dé. kùránì yẹn làwọn yẹn ń kà ni wọ́n fi ń kọrin sí wọ́n fi gbé bẹ̀m̀bẹ̀ sí kò sì dẹrùn láti sọ̀kalẹ̀ nígbà tí ó sọ̀kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí ọ̀nà ìṣẹ̀lá ìṣẹ̀lú wa nípa bọ́ọ̀ mú lẹ́dà tí ànúṣọ sálá ń kọ́ sí tó ti rẹ́ dìhìá ìtẹ̀lbí tó ti rẹ́ síkìnì àbí ní bó sọ̀rọ̀ ha ẹni tó jẹ́ yẹn pàtàkì ní bó sọ̀rọ̀ ọ̀dà fáàhù ìlà hìrákìl ọwọ́ agbé yẹn fún hìrákìl tani ìdẹ́ ń jẹ́ hìrákìl orúkọ kan tó jó ọba ọba róòmù ni wọ́n ń pè ní hìrákìl lákọ̀bù rẹ̀ ni kọ́ìsọ̀ ìtẹ̀kítẹ̀ ní bẹ́ńbẹ́ o wọ́n máa ń sọ̀tẹ̀ rádaràdà kan nígbà ọmọ kan sọ pé òun lé títí fá yé òun ò tó bẹ́ẹ̀ kó dóhun bí òun kẹ̀ bẹ́kùn yé òun ní bóun ti jáde ń bẹ̀ nìyẹn wọ́n fi pè ní kọ́ìsọ̀ ọmọ ogun lélẹ̀ níyà sọ ìṣèrákìlì wọ́n ní orúkọ tó ń mọ̀ ọmọ ọba róòmù lákọ̀bù ẹ̀ ní kọ́ìsọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀sẹ̀ ní ha tẹ́ fi ń wá ẹ̀yìn kẹ́yìn náà ní nísẹ̀yìn àwọn náà wá ní kíni o wọ́n ní kọ́ìsọ̀r lè ọba ọba wọn ọba rome. wọn pè ní ìyẹn ní pé pàtàkì ìyẹn pàtàkì láàyè yẹn ní láàrin àmírù ha aláṣẹ ẹbẹ òun ní í ṣe ọba adigbọdà ni wọn ń pè ní báyìí ọwọ kí wọn bóun gbé dáná sọsẹlá ń kọ sí wa tó fi rẹ dìhìá tó fi rẹ sí wọn ni fọdà fáwọn òye la iraki ọwọ gbé lẹ́tà yẹn fún iraki ọwọ tí ọba ń bẹ òun náà rahim. ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run mi muhammed abdullahi wa rasulillah látọ̀dọ̀ muhammed ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run lọ́sọ́dọ̀ hiraki tọ́jú èèyàn pàtàkì ní rome ìwọ̀n tá a nẹ́bí tó kọ sínú lẹ́tà yìí òun náà ní ife salamun ala mani taba alihuda àlàáfíà kọ́ ti gbogbo ẹni tó bá tẹ̀lé mọ̀nà amma ba'du lẹ́yìn ìgbà yẹn o fàínì àdìhàn kàbídì àyà tìlì ìsìlámì èmi ń pè ìwọ tó péré lọ́ba yìí mò ń pè ọ́ pẹ̀lú pípé pé wá sí islam ni o aslim tẹ́sílám juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́ tẹ́sílám wàhálà nínú ìṣèjọba rẹ̀ òní sí wàhálà o yóò ti ka lọ́hùn ajọ́rọ̀ kàmọ́rọ́ tẹ̀yìn ọlọ́run tẹ̀sí máa fún ẹlẹ́sìn rẹ lẹ́ẹ̀mejì ẹ mọ túmọ̀ rẹ ni ìyẹn ni pé islam ẹsẹsì kan tí a dé ọwà nípò ọba agbọ́dé yẹn ràlẹ̀ràlẹ̀ abadan ọba rẹ yẹn lọ́ máa jẹ́ o ó sì tún balada kó ojú mùsùlùmí. ẹ̀rí gbà tó ń béèrè béèrè ìfẹ́ ta ló jẹ́ ní ẹ̀sà jù lọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam sọ ni à ọ̀rẹ́ Yusuf alayhi salatu wassalam ọmọ nẹ́bí ọlọ́run alákùnrin àwọn alákọ̀ọ́lẹ̀ ni àwọn alákọ̀ọ́lẹ̀ tó lòun náà ẹ̀fẹ̀ Yusuf ọmọ Daniel ọmọ Yakub Yakub ọmọ Daniel ọmọ Ishaq Ishaq ọmọ Daniel ọmọ Ibrahim ọmọ jìjọ lọ́hùn dá ń bí yín kọ́ ni kílẹ̀ wà ń فأما عاد العرب تسألوني ṣé àwọn لا níye láyé lórí من jẹ́ yẹn pàtàkì nínú هذا lábàlẹ̀ ń يوم هذا خيارهم fil jahiliya khiyaruhum fil islam idha faqihu. ẹni tó bá لا ẹ̀yẹ ẹ̀ṣà láàrin wọn tí islam tó dé nígbà tí islam tún dé náà yẹn pàtàkì tún ni له faqihu tọ́ba ti kí ni ọ tọ́ba ti gbàgbọ́ yìí a máa bá ipò rẹ lọ. ẹ̀rí inú dáadáa tó wà ní islam nìyẹn tó bá ti ṣàlàyé ẹ̀sìn fún yẹn ẹni ọjẹ́ baálẹ̀ kò ní di ọmọlẹ́yìn ẹni ọjọba kò ní di ọmọlẹ́yìn tí bàbá ti gbàgbọ́ yìí ọjọ́ máa fi ẹjọ́ àlámọ̀ lọ́kọ́ máa darí ẹ̀ lọ́sùn anabi sallallahu alaihi wasallam wa ń sọ fún yìnyín láti lóyún ẹ pé gba islam ọtẹ islam wà wà lálàáfíà kò sí nǹkan tí ó jẹ dáhùn dàpọ̀ nínú ìjọba rẹ oríṣẹ́ tọ́lọ́run gbé fún anabi níbi àìgbà islam ńkọ́ yóò sì le torí islam lọ́yẹ kọ́ máa rúlu ayé àìgbà islam ńkọ́ tó ṣe pé ètò tí ilẹ̀ fẹ́ máa fi darí ayé ẹ ṣàbòsí tọ́lá yìí kẹ́ ẹ dáyé ọlọ́run lọ́ dáyé tẹ̀wáṣí lè fẹ́ bí ètò yìí darí rẹ̀ ẹ má máa ṣàbòsí torí bí àní fi lọ́rùn lẹ̀ kẹ́ máa bàwọn yẹn sí ṣùgbọ́n tí a bá ti wá gba islam ọtẹ islam ó máa máa wà lálàáfíà àtiwọ́ àtẹ̀ǹtẹ̀ ń darí ìlú ní ọ̀rọ̀ rù yóò ti ka lọ́ọ̀bù àjọ̀rọ̀ká mọ́rọ̀ tẹ̀yìn ọlọ́run dẹ̀sí máa fún ẹlẹ́sìn rẹ làádà rẹ méjì ló máa jẹ́ làádà méjì àkọ́kọ́ ọmọ àjà aláṣẹ lọ lẹ́yìn náà wàá tún gba aládàá kó jẹ́ mùsùlùmí fáyìn táwa lẹ́yìn tọ́ba pẹ́yìn dà lónìí náà kò sí ohun tọ́jọ́ fáyìn àlẹ́ ìka ismail arisiyin ó máa máa wà lọ́rùn ẹ ẹsẹ̀ àwọn àgbẹ̀ yòókù tí wọn náà tún ń darí ẹ̀wọ̀n kí dábàá lọ balẹ̀ yẹn yóò tún ní àwọn baálẹ̀ baálẹ̀ ẹ̀ máa dúró baálẹ̀ tún bẹ́ẹ̀ sẹ́yìn wọ́n dàbí yẹn kẹ́lẹ́ bá lóun fẹ́ jẹ baálẹ̀ gbégi ní ìsìn wọn lè hu jáde bí ẹ bá fẹ́ jẹ baálẹ̀ sàlàfíà gan wọn jẹ́rìí pé bàbá ọba ọ fi yẹn jẹ tọ́ba ti ṣe ohun tí àwọn èèyàn máa ń ṣe tí wọ́n fi máa ń fún wọn lóyè yẹn èmi ò ah, pé eléyìí dẹ́ pé mi àwọn ìwé kí ló fẹ́ jẹ kọ̀ fẹ́ jẹ baálẹ̀ àlàfíjì ọmọ mi ta ní àwọn wo ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀ ah, bàbá aláwọn ẹni tí wọ́n ń tẹ̀lé lánàá àwọn ẹni ìṣáájú eré èmi wá fẹ́ jẹ baálẹ̀ gbogbo àwọn ti dà kẹ́nìyàn kẹ̀sì báwọn yòókù ṣe máa ń ṣe torí bẹ́ẹ̀ mò ń gbé ẹ̀ pẹ̀lú pípé Islam gba Islam wàhálà ládàrẹ̀ méjì ni tọ́wọ́ ayé ìpadà fà iná àlejò ismail ariyesi yìí ẹsẹ̀ gbogbo àwọn àgbẹ̀ yòókù ọrùn ẹ lọ́wọ́ ẹ̀rí ìyẹn ni pé àwọn ẹni tó fi fáwọn náà ń tẹ̀lé ẹ tí wọ́n ń gbọ́rọ̀ sí ẹ lẹ́nu ọrùn ẹ lọ́wọ́ o ọrùn ẹ lọ́wọ́ o ẹ̀rí wọ́n ní lẹ́yìn ìgbà yẹn òjíṣẹ́ ọlọ́run wá fi ó fi ọ̀rọ̀ ọlọ́run bàjẹ́ ìyá ayatul islam ọ̀tá nẹ́bí ń gbé e tí ó ṣàlàyé òun náà ní kẹ́límọ́tò tọ̀hìn kẹlẹ́mọ́tò tàwọ́hídì ní pè òun ni di ayatul islam ìpinnu lọ sí bíi pé ẹ wá sí lọ́hùn. ọlọ́run wa ní ká nẹ́bí sọ́lọ́ àṣàláwọ́ sọ òun lẹ́ẹ̀kọ́ síbẹ̀ pé àṣẹ tọ́lọ́hún pa òun nìyẹn èrè ànẹ́bí pé òun tọ́lọ́hún ní ìsìn mo ṣe fún ọ yìí o ó lè ya ahlal kitab sọ sí ẹ̀yin onítìrà tààlà òkìlá kalimatin sàwa ìmbẹ́yìn náà wọ̀ bẹ́yìn náà kù. ẹ máa bọ̀ wá bí gbólóhùn kan bákan náà ló ti jọ ní ya fọ lọ́rọ̀ sí alẹ́ sí lápá. kí ni gbólóhùn náà allah na'budu illallah a kò gbọdọ̀ sí ẹnikẹ́ni àyàfi ni ọ wala nushrika bihi shay'a a ti kó lọ sí kẹ́kẹ́ kéjì ẹ̀ nínú ìjọsìn bíi tí ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله àti kí ẹnìkan apá kan ọ̀dẹ̀ ti gbọdọ̀ mú apá kan ní adẹ́dà ìyàtọ̀ sọ́lọ̀ fàyín tẹ̀wálà tẹ̀ wá yẹ ìpadà tẹ̀ kọ̀ọ̀kan kó lò ṣáàdù àbí táwọn yẹn bá kọ́ nígbà tẹ́yìn bá fi fún ẹ̀yẹ sọ pé ṣáàdù ẹ̀yẹ jẹ́rìí ti obì àná mùsùlùmí káwájú ọdún tẹ́lẹ̀ o ẹ̀yin lẹ́wọ́ lẹ́gbàá ẹ̀rí ohun tó wà nínú lẹ́tà yìí nìyẹn ohun tó wà nínú lẹ́tà yìí nìyẹn. àgbẹ̀yìí tá a máa bá nù hadisi àkọ́kọ́ a máa rí níbẹ̀ wujubu da'watil kuffari lálẹ́ islam dandan ni kéèyàn pè kèfèrí lọ síbi islam àṣìṣe ń bẹ lọ́rùn wa. àdẹ̀rẹ̀ arínà olùmọ̀lá ìwọ ni fòró ìwọ ni òṣùlù gbogbo ẹ̀sìn ẹ̀yẹ kò sọ kẹkẹ ọ̀kan ní fòró ọ̀kan ní òṣùlù ọ̀kan ní ìpínlẹ̀ ọ̀kan lẹ́ka ẹ̀sìn gbogbo ẹ̀. ẹ sọ fún kẹfìrí ẹni ó kírun náà ni ìmọ̀tọ́ ọba kírun ni ò nírun. hata àtẹ̀ǹtẹ̀kọ́ bí kíni ọ ìṣẹ́hánadẹ́tẹ̀ yìí ló fi gbólóhùn ìjẹ́rìí méjèèjì. ẹ wọ̀ pa àwọn kan wọ sàkárà wọn bá mi ó pé mọ́ sálẹ́ ti sàkọ́rọ̀ kí ni sẹ́yìn dẹ̀ wọnú tẹ́ fi wọnú sàkọ́wà kí ló mú yín dénú náà yìí wọ́n ní bẹ́ẹ̀ ni. kọ́ọ́lù lámúnẹ́kù ẹ̀rùmùsọ̀lì àìkírun ẹ̀dá kò sí mùsùlùmí ni wọ́n. odi mẹ́ni wàlámúnẹ́kù nọ́ọ̀kì àìmọ̀lì mísìkì wọ́n ní ká má dàá sí fòrò lẹ́yà pé sọ̀lá ni àlẹ́ sàmínà àlùkánì islam islam bala àmínà àlùkánì islam kí bọ́ọ̀ ló ṣe ajẹ́ fòrò àyè kírun ọlọ́run náà kò ní kàá ìmọ̀ mìsìn àyè rẹ̀ fálá ẹ̀ ní àyè fún ọjọ́ ọkùnrin náà nà kóódó wọn àlùkò ìdí àwọn náà máa ń tẹnu balẹ̀ pẹ̀lú àwọn yẹn tó ń tẹnu balẹ̀ ọ̀rọ̀ àlùkìyàmọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ ìmọ̀ ni wọn ní orí bẹ́ẹ̀ a lè jiyàn rẹ̀ a máa wórí sí i. ẹ̀rí pé tá a bá wò ní ìsìn jọ́wọ́ ń bẹ̀ yín pé àwọn ò tíì nígbàgbọ́ káfíìrì pé ẹ̀sìn ní gbogbo ẹ̀yẹ́ yẹn. a sọ fún pé kírun àmì kọ́ máa tẹnu balẹ̀ kọ́ máa fi káwọ̀ bí ọ̀rọ̀ kádàrà kọ́ máa tẹnu bọ̀bẹ̀ á sì ní kọ́ fáláì níjẹ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan wọ̀nyí tó wá pọ̀ nílẹ̀ tá a kà fún ẹ̀ yìí ọ̀ máa lè rẹ́sìn rẹ̀ lọ́rùn fa àbí kò sí kí ni o irú ẹgẹ tó bá kí kò lè lálàáfíà pẹ́ tó fi gbà fọlọ́run tí wàá fi gba Islam ajá pé dandan ní ká sí àwọn kèsèrí á pè wọn lọ síbi Islam lẹ́yìn náà ni wípé àwọn kan máa ń lọ mú kọ́ídà jagbajagba kan báyìí wá kọ́ídà ó dáná torí máa ń sún ìdájọ́ ẹ̀sìn máa ń sún náà yẹn ṣùgbọ́n kì í ṣe fáwọn adìpẹ́ǹdì lé lórí yẹn yẹn ká fi dúró lé lórí tẹ́lẹ̀ tó ṣe pé èèyàn máa di tìwá báyìí kọ́ídà sọ pé nǹkan báyìí kọ́ídà òṣùlíyà kí ni tiẹ̀ náà kọ́ídà òṣùlíyà bò ẹ ò pé náà wọn kọ́ yẹn náà tí wọ́n kọ́ tí wọ́n yàní خبر الأحاد حجة في الأحكام لا في العقائد ìsọkúsọ pé ìró tẹnìkan bá mú wa àdìsí pé èèyàn kan lọ́gbà wa àgbẹ̀ náà wọn àdìsí àbẹ àhad ọwọ́ àmbẹ mọ̀sùkúrù òun lè yí tẹni mẹ́ta gbà wa kí ló tún wà mbẹ àzízù mbẹ́mbẹ́ tẹni méjì gbà wa wọ́n tún wà mbẹ́. gọ̀rí ibu nbẹ́nbẹ́ tẹ́nìkan gbà wá elimohim akáre nìkan nú àwọn ẹni tí wọ́n jẹ́ tọ́ba kọ́ọ̀tù tí wọ́n gbà dé wa àwọn bá ní gbogbo àwọn àdìsí tó bá rí bẹ́ẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ yìí dùn fún wa ká má dáhùn ọba wí ìdájọ́ fún wa ìdá balabala ni. àwọn àdìsí pé lọ́wọ́ á mú wá tó pe ní títà kẹrin ní bí ọlá ọlọ́run ọ̀pọ̀ lọ lè jàrá. nínú a nẹ́bi طلع معاذ بن جبل رضي الله تعالى عنه من اليمن كان فصل في البيت قد جاءت بقى قوما تدعوه إليه شهادة أن لا إله إلا الله كيف في خبر أحد òsìdájú báwọn àkàdábí àyẹ̀wò aṣọ fún màálù fún ìjọba lù pé ẹnì kan ní ọ̀nì kan tẹ̀lé yín wá ní ọ̀nì kan náà ló múra nẹ́bí wá fún wa yìí pé ká gbà fọlọ́m ká ní mọ́nì sọlọ́m ká nígbàgbọ́ sọ́lọ̀ kó tó sẹ̀ máa sọ̀rọ̀ sọ̀lá àtọ̀rọ̀ zaka. irú ẹ̀ náà wà lélẹ̀ kábàrù ahad dẹ́dẹ́ ní ká lò. tó tọ́ báyìí pé kò ṣe dandan láti lò ní. ọ̀yẹ́ ah, kó lè jásí pé tíhíà mọ̀n kọ́lífà àlìkànlbí òun nìkan ló máa mú kíni o ní amú lẹ́tà lọ lẹ́tà kíni lẹ́tà tàwíìdù àbí tàwíìdù kọ́ wà bẹ́ẹ̀ ọyẹ kókó àwọn èèyàn tó pọ̀ kẹgbẹ́ sọdà kọ́kẹ́ ìrákì ló fi lè balẹ̀ pé gáskíá sọdí alimuhim kún sáàtì lálàáfíà pẹ̀lú pínlẹ̀ ọ̀rọ̀ tá a wà lórí ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ táwọn mùsùlùmí gbọ́dọ̀ ní tọ́wọ́ ọlọ́run sọ pé ya ayyuhal ladina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu ìkẹ́kọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní tí ẹnikẹ́ni tí ní ìró fatabayan tasọdàkù yìí tasọdàkù ẹwà ìdúróṣinṣin kìnìyà sórí bẹ́ẹ̀ nígbà tí kìnìyà rẹ ti rinlẹ̀ bí ọ̀dọ̀ anẹ́bí straight ló ti wá sallallahu alaihi wasallam kò bá jẹ́ nìkan ti parí. abáni kábàrò àhádì á nílò níbi tawhidun bí àkàmù láti lò kò sí kúránì mọ́ nìyí àwọn ẹni mélòó ni wọ́n jọ wá àti jùbílù ni wọ́n wá fún wa ka kúránì fànẹ́yìn ó ẹ̀ dáhùn ni ìdíjì mélòó nìkan àdébì nìkan ní ti wí fa ta ló kun lẹ́gbẹ̀ẹ́ pé mi àti ẹ mo ní kí n sọ fún yín ni àwọn méjèèjì ń wí fún yín sọ níbẹ̀. kódà ti ta nẹ́bí musa alẹ́ sọlátọ̀ sọlá ọbẹ̀ lọ́run fọ́jẹ́ wà zero ní nítorí pé ọlọ́run fi òlòlò sí ahun nàbí láì musa alẹ́ sọlátọ̀ sọlá. ìbẹ̀ lọ́run pẹ́ kọ́hún ní wà zero pé àwọn tí jọ ń gbé tipẹ́. lẹ́yìn náà ní pẹ́ nìyí yìí nìyí. inú ẹ̀sà tọ́lọ́run ṣe fún nàbí láì harun alẹ́ sọlátọ̀ sọlá òun ni pé ó lè sọ̀rọ̀ sọ̀rọ̀ tí ò ní rẹ̀ ó sì gbọ́ èdè àwọn yé àwọn ti dọ̀wà ní. tóun bá kẹ́rọ̀ra ṣe kéńkélé báyìí tòun ti bí kíní olólo yẹn ti wà ń bẹ̀ pẹ̀lú rọ́ọ̀tì wọn bá ń pa fún yín pé fèrè náà ló ń ṣe ìdánwò fún jọ kan pé ó mú ó mú ẹ̀yìn sẹ́gbẹ̀ẹ́ kan ó mú ẹ mú àwọn ìfẹ́ bú máa ń kà yẹn ọmọ ẹ̀yìn sẹ́gbẹ́ kan ọmọ ogun lẹ́sẹ̀gbẹ́ kan níwọ̀n á mọ̀ ọmọ èké ní sẹ́ àbọ̀ ọmọ èké mo sì lọ ọmọ ogun lẹ́sẹ̀nu bá ń ṣe rọ́ ni hmm, bọ́lá òun ti fẹ́ dà ní nẹ́bí musa ni àlè sọláàtù sọláàm ṣe ní kí olùlọ wà ní kíni o ọ wà nínú ẹ tí wọ́n bá ń sọ̀rọ̀ kò ní tètè yé àwọn èèyàn tí ìbá aṣẹ́ni tó ti ń gbọ́ wọn tẹ́lẹ̀ ni ó tètè gbàgbọ́ yé nǹkan yẹn nínú ẹni tó wá mọ̀rọ̀ yẹn gbẹ́jù harun ni àlè sọláàtù sọláàm ó sì dìídì bẹ́ẹ̀ فاجعل لي وزيرا من أهلي هارون أخي هارون yìí lẹ́yìn tó jẹ́ arákùnrin òun náà ló gbọ́ mi yé jù fáwọn ọdún ọkẹ ẹ wàá gbàlà yìí mo ti ń sọ láti gbà yìí mo ti ń wí nì. so nípa bẹ́ẹ̀ dédé ní ká lo làbárì ẹnìkan bíbẹ̀ kan wáyé pé kèsì si, ká lò èyí ṣe tó wájú sí pé odidi lẹ́tà bàǹbàǹbà yẹn déhìí àlásán ni kánsọ̀ sálámà akọrin táwọn sàbí sì pọ̀ rẹpẹtẹ. bákan náà nínú ẹ̀kọ́ tá a tún kọ́ nínú hadith yẹn àgbáyé tá a tún bá ń bẹ̀ wọ́n ní ìṣèṣìbáàbò tẹ̀síwìrì kìtà bíi bẹ́sìmẹ́lá. téèyàn bá fẹ́ kọ lẹ́tà sí yàn tó ti pé bísùn láì lèyàn fi bẹ̀rẹ̀ ẹ̀dàkùn ẹja sọ káà tá a jẹ́ mùsùlùmí. ọ̀dà ẹlòmí alẹ́ nìkan sọ didi tíra wọ́n wó bẹ̀rẹ̀ tíra kò sí bísùn láì mọ rẹ ti kó dá àwọn ẹni nìyẹn tí wọn ṣe àlùsùn náà àlékún tẹni tó ka síra rẹ nígbà bíjọra yẹn ṣe wá da tó ọ kọbísùn láì ti bẹ̀rẹ̀ ìṣúná rà mọdọ ní ọkọ ti bẹ̀rẹ̀. rẹgbẹnú lànà bí yẹn ṣe máa ń kọ pírójẹ́tì tó fẹ́ fi gba oyè lọ́yà oyè èwo lè yí tàkọ́kọ́ àbí ẹ tàkọ́kọ́ tá a máa ń gbà ẹ ẹ first degree ọ̀fẹ́ gbà àbí second àbí iye òdòrí ọjẹ́ tí wọ́n bẹ wò báyìí báwo báyìí ló fi dákun wọn gàdí máa ń sí péjì wọn ń pè ní istifta ọ̀kan bẹ tí wọ́n fà á yà ọ̀kan bẹ tí wọ́n odidi péjì kan báyìí nínú òfin wọn lọ́wọ́ odidi péjì kan báyìí ó ní kàn kíkà sí bisimilahi rahman rahim nìkan lọ́kọ̀ sí ọba tí wọ́n á kọ́ tán báyìí ọba sí báyìí yàtọ̀ sí tàwọn ọ̀dọ́ sí ilé ńkọ ẹ̀gbọ́n àwọn ọ̀daràn gbèsè náà la ò bẹ̀rẹ̀ gbogbo ohun tó lóun ṣe wàhálà tó ìṣó tó lára alábàǹtù láì ọkọ̀ tó ṣe náà rahman rahim ti bẹ̀rẹ̀ èèyàn fọ́ sí òdìdí péjì kẹ́lù òní kọ̀ǹkà ẹ̀mí sí lẹ́yìn náà wàá tẹ̀ wọ àyà tó lè ṣe déédéé wọ́n tún sí péjì kan fún yẹn náà àyà tó lè ṣe déédéé gbogbo fúnjẹ́ẹ̀tì rẹ̀ yẹn àyà wo ló lè sọ àbá àdìsí kan àbí hekima kan gbogbo ọ̀pọ̀lọpọ̀ eléyìí ọ̀pọ̀lọpọ̀ mi ò ò kẹ́kọ̀ọ́ ń parẹ́ wọn wọn ní kó nǹkan bá ọkàn kọ́ lásán náà gbogbo àwọn kẹrin wọn sì máa fi ń fún yẹn ní máàkì tó tóbi. so yóò máa yé wa ń bèrè pé àti tá a bá fẹ́ bẹ̀rẹ̀ tíra a bá fẹ́ kọ́ lẹ́tà sí mi ká bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim ní àti wọn náà bá ti mẹ́rin ẹni tó fẹ́ kọ́ sí mùsùlùmí sí nígbà tó sọ pé téèyàn bá fẹ́ kọ́ sí mùsùlùmí ni ìrákì ni wọ́n bá òun táwọn máa fi bẹ̀rẹ̀ lẹ́tà sí wa nìyẹn nítorí àtìlẹ àtìlẹ ṣàtàkọ ohun tó wà nínú ẹsìn ní òun nìkan ẹ kíni tó ju bọ́ọ̀dù kan ní à wọ́n bẹ̀rẹ̀ o àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ ogun ogun bò ó èdèlédè lárúbáwá kọ́dọ̀ ẹni bí ò jẹ́ mùsùlùmí gbédè lárúbáwá tó sì lè kọ́ èdè mi. tòtòrí bẹ́ẹ̀ afẹ́ká bẹ̀rẹ̀ lẹ́tà pẹ̀lú kí náà pẹ̀lú bẹ́ẹ̀ sùn lọ́rọ̀ àmọ́ nàbàfẹ́ mi. láti náà ó tún ṣẹ̀tọ̀ a lè mú àyà wa kú kéfè tó yá pé onídìí kan ṣe máa lọ sí wàhálà wọn ṣe máa lọ ha báíbùlù sórí nítorí pé wọn fẹ́ pe oní báíbùlù sẹ́sí kí ló fẹ́ fi lè lè ṣe torí kò da olójú dáadáa tó ń là mọ́lẹ̀ yìí pé gbogbo báíbùlù tó kó dání ẹ̀ báyọ̀ ọ̀rọ̀ ọlọ́run ni ò tó bẹ́ẹ̀ bí ò rọ̀ á ká sọ pé kì í sọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni ò rọ̀ á ká fi gbẹnu sọ wípé ọ̀rọ̀ ọlọ́run ni ẹ̀sìn á dé tó ibi báíbùlù lọ́wọ́ àhà ọha ha bẹ́bùlù lórí ọha bẹ́bùlù ọba nẹ́bà ọha yìí tí wọ́n ṣe ní ẹni tí kìíní kan ọha sẹ́wọ́n ní àbá sùràtù nẹ́bà ìbá ìkọ̀dẹ́ ríkà aláì kò ní ríkà tọ́ba yìí kékeré ẹ ọlọ́run sọ wípé ẹ àkọ́bá àkọ́bá àkọ́bá wò àbí lábìsí nẹ̀ fi há àkọ́bá ọlọ́run sọ pé lábìsínẹ̀ lábìsínẹ̀ fi àkọ́bá lẹ́dúró wàhálà tó ń ṣe tó ń ka òyìnbó láti gbà yá àti gbogbo yorùbá ẹ báíbùlù bádẹ́bà àti mọ́tà àti lúkù gbogbo ẹ̀ tọ́ǹka gbogbo ẹ̀ lọ. ọwọ́ àdìgbà tó kẹ̀dí pé kùránì gẹ́gẹ́ ọbẹ̀rẹ̀ sí pépè. síbẹ̀ ló ti máa kí àjọ ayé pé kò sí tàbí ṣùgbọ́n gbogbo gbà yóò tá a bá ti ju súnà ẹ̀ lẹ́ra ẹ̀ bídí àmà wọlé. ǹtọ́ba yẹ kéèyàn rojú ṣe tí ọba ti ṣe báyìí nǹkan rárá ẹ̀dá mi lọ́mọ máa wọlé. torí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tán kéèyàn káyà fún ẹ̀hẹ́ ọgbọ ọ̀fẹ́ fi pè sínú ẹ̀sìn kéde pé ọ wà lọ fi sa nẹ́kàlí fún ọ fi sàdúrà fún ọ yìí ti ṣe àwọn oníjìbìtì ta wà ní mọ́kíà aláṣẹ Ọ̀yọ́ ṣe fúngbà ní ìyá ni a ni àwọn ọmọ ọ̀daràn kan wa ọmọ ọ̀daràn ẹgbẹ́ àná wọn wọ́n ń pè kan ní àlìhẹ́lìhẹ́lì. wọ́n dára bàwá ń yọ̀gàn aláàjì òtútẹ̀lẹ̀ ní àárọ̀ mọ̀ mo ní kí ni wọ́n ń ṣe ń bẹ̀. owó ti ni àwọn owó débò kìí ṣe ṣé owó la wá sí níbà yìí ìbá wá sí lọ́hùn. afẹ́ sakura fún gómìnà wa ni gómìnà yìí dẹ́rù yìí ṣe mùsùlùmí wọ́n ti bẹ̀rẹ̀ sí lọ túrú yá lílẹ̀ fáwọn ẹ̀mẹ́ ẹ̀ ń tọ́gbà hundred ẹ̀ ń tọ́gbà two hundred ń sa kùránì tọ́ lọ lẹ́ẹ̀kejì kó sí lọ torí pé wọ́n látẹ̀sí ti zọ́ọ̀lì mìíràn. ayé yẹn lè ṣe áùsùn àyà kàkàyà láti fi pè é síbi tọ́lọ́hùn ìwọ́n á sọ pé ó fi ṣàdúrà fún àkòrí bẹ́ẹ̀ ó lè ṣàdúrà fún tòun nílẹ̀ káyà fi ọlọ́run fún ọ ní hìdáyà tọ́ba dẹ̀ nídìí pé wàá sọ nígbà tí bá ń kó sùn tábà mùsùlùmí lóhun náà lóhun sí pé ẹ mọ̀ fún mọ̀ ń tẹnu mọ́ bó lóhun sí pé ìpè lò ní mú ẹ̀ ìpè tèyàn ó sì mú mọ́tímọ́tì. so bákan náà nínú àgbẹ̀yìn dáàtú nù hadith yìí ọ̀hún náà ní pé àní súnà ní súnà ń bi lẹ́tà tá kọ́ ẹnjọ́ kọ lẹ́tà ọkọ bẹ̀rẹ̀ pẹ̀lú ikọ̀ ara ẹ̀ náà yá gbogbo nǹkan máa kún sínú islam yìí ọlọ́run dákun má jẹ́ apárọ̀ ẹ̀sìn yìí o tọ́sọ̀ ọlápẹ̀rẹ̀ pé mí ní abdulwasa ìlà fúlàní lọ́sọ̀dọ̀ lágbájá bó ti bẹ̀rẹ̀ lẹ́tà ni ẹ̀rí bá nẹ́bí sallallahu alaihi wasallam bí wọ́n ti kọ́ lẹ́tà yẹn wọ́n ní min muhammadin abdillahi wa rasulihi ìlà ìrafilá àfi nírú ẹtìrì wọn ni bọ̀sí gbọ́dọ̀ kọ́ lẹ́tà ni bákan náà ọba àmà jọ yìí dẹ́yìn nǹkan àbí ńfọ́mà yẹn àti fọ́mà yìí dẹ́yìn fọ́mà jọ lórí ẹ̀kọ́ ọba kọ́ lẹ́tà tiẹ̀ nù. bákan náà èèyàn tún gbọ́dọ̀ jìnà sí àṣẹ ètò àbí àṣejù fílímù kàtàbí àti wọ́n rọ́ṣẹ́ níbi lẹ́tà tá a bá fẹ́ kọ síyàn àwọn tó jẹ́ èèyàn pàtàkì èèyàn lè jẹ́ èèyàn pàtàkì nítorí pé lówó èèyàn lè jẹ́ èèyàn pàtàkì nítorí pé jàfa èèyàn lè jẹ́ èèyàn pàtàkì nítorí pé wà nípò àbọ̀jọba kódò wo lè wá sí o kọ́ sọ gbólóhùn tó lò ọkàn níbi fẹ́ lápẹ̀rẹ́ ní tèmi ní sálẹ̀ ẹ̀mí ìwé bẹ́ẹ̀ o wọ́n wá jẹ́ báyìí lọ́wọ́ sọ wípé sọ pé bí lágbájá ìlà àbdùlwàsì sẹ́pẹ́nẹ́ àìrọ̀ ọ̀wì báyìí ni. nǹkan wa mọ bí yọ ẹnsẹlẹnsì bó ṣe tóbi tó ó dàbí pé yẹn fẹ́ pọ̀ pọ̀ ìwé yẹn nǹkan tó jẹ́ pàtàkì yẹn. ẹ̀mí náà ni wọ́n fi sọ pé nínú ẹ̀kọ́ tí wọ́n tún fẹ́ fẹ́ ń tọ́jú student gan ni pé kò gbọ́dọ̀ pé àbá rẹ̀ lè kọ̀ ṣéèkù wọn fẹ́ kọ́ máa rí. ẹ eléyìíké àfa wàá sí à ò ní kò wí bẹ́ẹ̀ ṣéèkù lọ́ọ́ máa wí sínú ádàbò nìyẹn. ṣé àkọlé ń bẹ ní súnà ní lórí tí wọ́n bá kọjú dá àwọn ṣéèkù nínú bá àzọ̀rọ̀ ṣe mọ̀ wọ́n sọ wípé àfi ìdúná a'anakumullah àfìdúnà máa jòrí yìí bí wọ́n ti máa ń wí fún wọn nìyẹn wà á lọ ní ẹ̀kọ́ ẹ̀sìn wa láǹfààní ẹni mélòó wọn bá rí sẹ́kùnù báàgì nìkan rahimahullah mọ́ọ́dà àtẹ̀kùnún bí wọ́n ti kọ́ àti ń bẹ́ méde nìyẹn wọ́n wà méde lábá àwọn ẹgbẹ́ kò sáfọlé méde lábá gbogbo abákẹ́rẹ́ àti lọ́dọ̀ lọ àìrọ́ àwọn tó mọ wíńdọ̀ kan báyìí náà ẹ̀ńdọ́ bá jẹ́ fọ́tì ó ọmọ tá a ti lọ ẹ̀rẹ́ kan ẹ̀ńdọ́ bá ti já àfáàní yìí ọ̀gá lọ́jọ́ fún ọmọ akéwù. Bọ̀ wọ́n ti ń sìn. Bákan náà ni tọ́jọ́ ga sẹ́. Àmọ́jọ́ tíṣà abẹ́rẹ́ lọ́mọ sùkú wa o. Sọ̀rọ̀ bó ti ń sìn. Torí eléyìí ká sọ abala yẹn dáadáa. Mo tí wọ́n bá máa fi ń kí ẹni yẹn tó bá ti wọ́n wò. Òun náà sọ pé lóró yọ ẹsẹlẹ́nsì ní ìsìnkú àdáàdé ni pé yẹn ti pọ̀ jù. Àwa kìíní irú ọ ṣé ọlọ́lá wa ní ẹsẹlẹ́nsì? À ó sì wá tọ̀nà àkàwé àmọ̀ bóyá nǹkan tó tún lágbára kan tún bẹ́nu rẹ̀ sọ́ra máa ń wí fọ̀bí lẹ́ta lẹ́sítọ̀ kọ́dà mi tó tún tó tún dé lọ́dọ̀ àwọn tonítọ́ba bí àwọn sọ̀rọ̀ bí àwọn sọ pé jàlálà ni wọ́n wò jàlálà tàlùmọ́lì ìròyà àjẹsí àbí ẹ̀rí pọ́ lágbára jàlálà tàlùmọ́lì fáàtì wọ́n ti máa ń wí fún gbà yẹn nìyẹn pẹ̀lú gbogbo àwọn ẹ̀kọ́ èèyàn lọ èèyàn lọ kọ́ lọ kọ́ ẹ̀rọ wọn pe sàmọ́ àtàṣe èyí pé sẹ́pẹ́mẹ́ èyí sẹ́pẹ́mẹ́ irú eléyẹn kọ́ sọ irú ẹ̀ náà lè dá máa ń kọ́ fẹ́ kọ́ sí bàbá rẹ̀ ọ̀rọ̀ kó wà léde Yorùbá náà bàbá mi ò ṣe kí ni o irú rẹ̀ nìyẹn ọmọ tó mọ wọ́n ni wọ́n bá kó bàbá jọ rẹpẹtẹ àbàbá mi ló lékè. <laughs> ìtumọ̀ rẹ̀ díẹ̀ irú bàbá mi wọ́n láwùjọ ba wọ́n lè yọ sọ kìnìún fún gbọ́dọ̀ pọ̀ ju ṣéwù wa ẹ̀yin tó ṣe fẹ́yìn náà lẹ́lẹ́dàá wa lórí ìwọ fẹ́ kọ́ lẹ́tà ìrẹ́ ìwọ̀nba ohun tó jẹ́ ìyá ni láàrin kéèyàn má ṣàṣejù kó sì má ṣàṣejù mi ò bá kọ lẹ́tà a o ṣe ò pé bẹ̀rẹ̀ lásán ni ó ti já ìlòmíì wọ́n lè bù ní nǹkan o. ẹ wo àwọn kiri ta máa ń lọ kọ ìgbà dára lọ́dọ̀ ọlọ́run ẹ̀ àmọ́ fẹ́ kọ ìgbà mọ́sálásí èèpọ̀ kẹ̀ máa wí ọkẹ̀ máa wí sẹ́pẹ́ lẹ́bẹ̀ yẹn. ẹni tó ọmọ rí tó fẹ́ kọ lẹ́tà sí ọ lè sọ wípé kí lè yí sẹ́yìn máa ń kọ ìlànà yẹ fún mọ̀fẹ́lẹ́ ẹ̀yẹ́ lè sọ wípé kìnní kan bóyá mùdírù lọ fẹ́ ọlẹ́ lọ fẹ́ mùdírù alimọ́sítẹ́f alimọ́wàkọ̀ sọ ọmọ ń dọ̀wù lórí ó ti dùn sí àá láì súnmọ̀ wá àwọn àti ìdá gbogbo àwọn kìnní yẹn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ gbàgbà alimọ́yìn mo ti sálámù gbà tí ń bẹ̀rẹ̀ nígbà tẹ́ wà ń kọ́ ẹ̀yẹ́ ti ṣe ń tọ́ fẹ́ ṣe fúnra rẹ̀ ẹ̀yẹ́ ti owó bẹ̀rẹ̀ rẹ̀ báyìí ó fi nínú ẹ̀kọ́ sánú sùn sálá tó tún kọ́ wa ni ẹni pé kò wí sẹ́pẹ́mẹ́ torí ikọ̀ ẹni ẹni kọ́ kẹ́kọ̀ọ́ ẹni ẹ̀ ọ̀dákẹ́. bàbá àwọn ọba ni wọ́n máa ń wí lọ́rì èmi ọmọ yìí sẹ́yìn sẹ́yìn máa ń wí. lápẹẹrẹ ń sìn kọ́ wá fẹ́ kọ lẹ́tà sí ọba wa ní ọ̀rọ̀ gbé lọ́sọ́dà sẹ́yìn ọ̀fìn sẹ́yìn. ọba rẹ pé lọ́sọ̀dọ̀ lágbájá lọ́sọ̀dọ̀. Eh, ọba nsọ́ba ni wọ́n máa wí ọba asẹ́yìn ọ̀pọ̀ ìsẹ́yìn dọ́kítọ́ ọba pé ní ó ti máa dùn bẹ́ẹ̀ ni pé dọ́kítọ́ àdìlẹ́gẹ́nì ẹ́ eh, ológun ebi ajínẹsẹ̀ irin kan ẹ̀ eh, ẹ́ ó dẹ̀ ọ̀kàrì. tó nípa bẹ́ẹ̀ eléyàn a rí i pé téèyàn bá fẹ́ kọ lẹ́tà sí èèyàn pàtàkì wọ́n ní ewu àní sọ̀sẹ́lá ọ̀kẹ́ gbólóhùn mọ́lẹ́kì rúùmù sọ pẹ́ẹ́sẹ̀pẹ́ẹ́nà ìwọ́n náà lọ lẹ́kọ̀ọ́ ìjọba ẹ̀kọ́ pọ́n yẹn lé wọ́n kò ń tọ̀ wọn lé dáadáa wọ́n máa fojú ojú ìrẹ̀lẹ̀rẹ̀lẹ̀ wu ẹni tó jẹ́ àlùsùn nàfẹ́ ẹ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ rárá àwọn ọ̀kọ́ yín rárá ìbá wọn fa sòkò tó kébé ẹlẹ́bí á gbọ́ bí iṣu báyìí sọ irú eléyàn èèyàn ṣàkíyèsí ẹ̀ fáwọn sọ̀sálà ń kọ̀ gọ̀ kọ̀dẹ̀kọ̀ alágọ̀ wọ́n ní sẹ́ẹ̀dì káwọn sọ̀sálà gbólóhùn mọ́lẹ̀kùn rọ̀ ọ̀sẹ̀ tó bá ti jẹ́ àgbàfà bóyá wálé jùlọ fẹ́ pè mí àbí ṣíkànà ní ti kó òfin kọ rẹ̀ ó ọ̀gbọ́dọ̀ tún dákọ̀ mọ́ ó ti lẹ́kọ̀ọ́ yẹn ṣíkànà ẹ̀yìn kí ni mo fẹ́ sọ pẹ̀lú nǹkan báyìí nínú ọmọ àsọ̀rọ̀ tó fẹ́ sọ yìí àwọn gan máa láìsẹ̀ ká eléyìí ó ní àdàbí ó ní àdàbí ó ní ládàbí púpọ̀ jù. wọ́n ní sẹ́ẹ̀dì kọ́kẹ́ sọ pé mọ́lìkù ro òwì kọ̀tọ́ pé ìrákìlì nìkan bí kò sí pọ́ sọ pé àzíìmù rò kí ni túmọ̀ azimu rum ó wá ní fàáyìn kí n túmọ̀ ismu maf'uli kí ni túmọ̀ rẹ o alladhi yu'azzimunahu wa yuqaddimunahu yanni àwọn ará róòmù máa ń ṣe kí ni wọ́n máa ń bàbára ẹ̀ mo ṣe sọ tó yìí kan ìmọ̀yẹ tó wọ́n azimu rum yẹn ni pé èèyàn pàtàkì ní róòmù ẹ̀rí wọn ní sábà tún wò gan èyí ó tún máa rí díẹ̀ nínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù ẹ̀ líle òsínú ẹ̀ èyí tó ṣe pé àwọn máa ń ní ìdíẹ̀ nígbà míì ìmọ̀síláhàtì dáhàwá ti ilẹ̀ ọ̀la láti fi pè é ọlọ́dọ̀ olówó láti olówó àtúndẹ ní ọjà kẹkẹ lọ́dọ̀ ọlọ́run á ah! kí ni wàá jó lóṣìṣì. àṣìfù ah, akínkínní ni ìdẹ̀ra tẹ̀rí yìí ọ̀la ìtẹ̀rí èsìsì tọ́lọ́hún bẹ́ẹ̀ sì gbádùn láyé ẹ̀sùn gbájú jù bẹ́ẹ̀ lọ́lọ́run. ẹ lóṣù náà bẹ́ẹ̀ ni ó dẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ayé ni tó ti da fún yín láyè kò bí wọ́n bá da fún yín lọ́wọ́ yóò da fún yín gẹ́gẹ́ tó máa tún wúwo pé àá ah, ah, ìlú ìkẹ́kẹ́ láyé ẹ̀rí èsì tọ́lọ́hún ẹ̀rí pẹ́ẹ́nì rẹ̀ máa fà ẹ̀yìn yẹn pàtàkì bàbọ́ sọ̀tún bàbọ́ sọ̀tún ó ń sọ̀rọ̀ yín ni dáadáa àwọn afẹ́fẹ́ tó gbìyànjú nǹkan rẹ̀ ẹ̀rí pé nǹkan yẹn ọ̀ wetí ẹ̀rọ pé kí ni bí wọ́n bá lówó wulẹ̀ ní sápá rẹ̀ ni. lọ́ọ̀wì fún bẹ́ẹ̀ ẹni ó lè ṣẹ́jú sáwọn tó wà ń kalẹ̀ tó ní pé tó tó di pọ́ wọlé kí wọ́n mọ wàhálà tó ṣe ẹ̀kẹ́ ṣẹ́jú sáwọn ẹni yẹn ẹni ọ̀kan ẹ̀rọ tẹ̀ tó kọ́ pàkọ́sọ́ náà ẹ̀bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ènìyàn ti di ọgbọ́n sí ẹnu ọ̀nà ta fún ilẹ̀ ṣe ṣe lọ́wọ́ à mo sọ fún náà ni pé ayé ò jẹ́ nǹkan ò jẹ́ nǹkan kan owó àti ńlò lọ rẹ ti báyìí. gbogbo kìíní èèyàn sọ gbogbo nǹkan tí wọ́n máa jáde lẹ́nu rẹ̀. bákan náà nínú àgbẹ̀ ìtàkà nù hadith yẹn a tún máa rí ìbẹ̀lẹ̀ àgọ́ afẹ́kẹ́yìn ẹ̀ṣẹ̀ kìíní o kí yẹn máa lu bàlágà nú ọ̀rọ̀ rẹ̀ àsọdún gbòǹgbò kọ́rọ̀ rẹ̀ máa mọ níta kó sì máa wá àwọn ọ̀rọ̀ tó tó tó jọ́rọ̀ tó ní kì í mí síbi lẹ́tà tó bá kọ́ ìrísà wòrò wẹ̀rẹ̀ pápájú lè wà wọn lára níhù ibi ò mọ̀ fún wà bẹ́ẹ̀ lọ́dọ̀ yẹn alákọ̀wé náà ìwáṣẹ ìwáṣẹ ni tọ́ba ti gbé wọn bẹ́ẹ̀ mo ní ìdíjẹ báyìí má lọ pé ẹ̀ẹ́ kìnní kan ìgbà kan ẹ àwo kan kòkò bàbá aláṣù kan ọwọ́ lòdì sí láì mẹ́rin nígbà wọ́n aya ní nígbà tó níparí yẹn lẹ́gbẹ̀ẹ́ tó mọ̀ ń wá fẹ́ o a ah! nígbà òun ti wo dé bẹ́ẹ̀ lọ́wọ́ fẹ́ òun gba ah, gbogbo àwọn dáadáa táǹkì lọ́fẹ́ kí wa. lẹ́yìn ìgbà tó ti sálámà kan tó ti sọ wípé ìyànìmùdí olùmọ̀ká lápẹ̀rẹ̀ àlùmọ̀wọ́kọ̀ asalaamualeykum wa rahmatulahi wa barakatuh wa barakatuh. أسأل الله تبارك وتعالى أن يسدد خطاكم ويطول عمركم خدمة للإسلام فإني طالب في جامعة كذا وكذا سوري بودي في هكذا أنا من من زعيم بودي في ما هذا شيء زعيم في سوري هكذا بودي في طلابوني تبعي أبغى Asko, wàhálà kòkò ṣoko wọn ti parí rẹ ọkọ ti mo tọ́lá lágbàjọ báyìí owó wo báyìí láì mẹ́ta lọ́wọ́ kí wọ́n fi yọ ọkọ náà ti sálẹ̀ rẹ̀ lẹ́kẹ̀rẹ́ so wàá tún ní bàlágà àwọn jẹ́ ń tọ́ lọ tọrọ owó tí lọ sọ̀rọ̀ mí lọ ẹni tí wọ́n tọrọ owó tún dé olówó òsì ní tún wọ̀nyẹn lọ́ngà rẹ̀ bùkátà dé ti lágbàá jẹ ní ó ti lẹ́yìn lọ àbí nǹkan ti lọ wọn ní kéèyàn tó sọ abala yẹn ẹ wò lẹ́tà láì mélòó ẹ láì márùn jù bẹ́ẹ̀ lọ ẹ̀mí ọkọ̀ lẹ́tà báyìí ẹ̀mí yẹn bẹ́ẹ̀ pè pé ẹ dàpọ̀ kí ló fẹ́ sọ gan-an. wọ́n ní sábà tó wá wọ ọ̀rọ̀ tí anabi sọlọ ẹ̀ sọlá ń sọ wípé aslam tẹsílẹ̀m wọ́n ní ìyẹn ti wá kéré ju ọ̀rọ̀ yẹn kéré ìtumọ̀ ẹ̀ sì fẹ́ ju mo tó ń pè gbàlá kọ́ ni irú àwọn ọ̀rọ̀ kéékèèké tí wọ́n máa sọ nìyẹn tí wọ́n bá fẹ́ kọ́ lẹ́tà sáwọn èèyàn tó jẹ́ yẹn pàtàkì aláwọn máa ń tẹ́jú lọ́pọ̀lọpọ̀ gbà ẹ wọlé àpẹẹrẹ nínú àwọn tó wà láyé tó ní láyé lọ báyà gómìnà gẹ́gẹ́ àbá rẹ gan ó ti ní gbogbo ohun tí ó lọ sọ̀rọ̀ ju thirty minutes lọ́mì kan ó dé rẹ̀ báyìí lẹ́yìn tí ó ṣe gbàgbàgbàgbà wọ́n ṣe é dé báyìí wọ́n sọ̀rọ̀ báyìí èyí ń kó wọ́n kó pépà nílẹ̀ pé ó fi ìgò tó fi tójú tó ní kó bọ́ sínú kí ni akoto báyìí àbá ó sì rí bẹ́rù kọ́ bàtà lálá tó wọ́n ò ráyè kíláàdé gba táìmù sí. pẹ̀lú àfáà mi kan bá ní opportunity láti sọ̀rọ̀ níwájú wọn wọ́n máa lọ sí bálabàlá lọ. àbọ̀ olówó kan bẹ tí ń ṣe mọ́mú fún lọ́rin wọ́n ń pè ní àtìlúmọ́ mi ẹ̀sùn rogúnjọ́ ibi ilé epo kan bẹ ní adéta ẹ má bẹ àbí ẹgbẹ̀rẹ́ ti nígbà tí ó ń ṣèyàwó fún ọmọ rẹ̀ tó ti mọ́ bàbá òpẹ́lá ló ti ń jẹyà aláṣẹ aláṣẹ ìdúgbà yìí wọ́n á pè ẹ sì wọ àṣà àtọ̀dọ́ sí wọn wọ́n máa tún rẹwà díẹ̀ béèyàn jẹ́ gómìnà tó tọ́ náà àti gbogbo àwọn kọmíṣánná gbogbo wọn pátá orí ẹni wọn ó jókòó wọn bá láwọn nǹkan bẹ́ẹ̀ ni wọn fẹ́ẹ́ ti wọn ní gbàgbà fún yàn orí ẹni ni wọn jókòó orí ẹni ni lẹ́yìn tí wọn fẹ́ẹ́ sàkọlẹ ẹgbẹ jẹ gómìnà yẹn wọn fẹ́ẹ́ di tìmùtìmù wọn rà pé kó tẹ lórí ẹni yẹn lẹ wọn fẹ́ẹ́ tìmùtìmù. òun ni wọn ń da gbogbo ẹdẹ òun ni wọn ń da lóde ẹmọ pé àwọn ní àwọn ọ̀fẹ́ kìlẹ̀ bẹ́ẹ̀ máa lọ́jọ́ aláwọ̀ ṣe kiri ọlọ́wọ́ ti gbá wọn ló yẹ owó tí wọ́n fẹ́ kólẹ̀ five hundred thousand náà láàbù téèyàn sọ̀rọ̀ láti gbé jáde ní ìmúdìwà nù páálí lọ́jọ́ kọ báyìí ọgbẹ́ kẹlẹ́ fẹ́ni tí ó ti àwọn òṣùlùmù kan nìyẹn nígbà tó ń fẹ́ fẹ́rẹ̀ wá sí báyìí wọ́n ní gómìnà wọ́n ní ẹ̀díjú nígbà tẹ ẹ̀díjú dalẹ̀ rí wọ́n láwọn ọ̀rẹ́ nìkan kan ẹbí ń kó lórí ìjọba ẹ̀rẹ́ nìkan ni wọ́n ǹgbẹ́ lajú kọ ẹbí rí yẹn wọ́n láwọn ẹgbẹ́ wà ń bẹ̀ nítorí bẹ́ẹ̀ mọ ohun tẹ́sí o. والسلام عليكم ورحمة الله وبركاته òkàlà gẹ ń bi rí báyìí pé irú àwọn ọ̀jẹ̀gbẹ́ àfáàwọ̀ náà là ń gbẹ. nítorí fi ṣe wáàsí tiẹ̀ sí kò ṣe mọ̀ kọ́dímọ̀ kan báyìí wáàsí tó ń fẹ́ ṣe fún gómìnà ṣe wáàsí fún gómìnà. sọ gbogbo àwọn kílè yìí ọ̀ lọ sọ gbogbo àwọn òṣùlùkù yẹn ọ̀kẹ́ bẹ́ẹ̀ lọ́kọ̀ wù rọ̀bì rọ̀bì kọ́ ní dọ́kan ibi tí ń gbé wọn bá pa àpá kan pè léléwu òun lébẹ̀ wọn bá a ah! wọn lẹ́ ń ṣàdúrà náà lẹ́bi ká dúró lé tó àwọn náà máa ń ṣàdúrà o. tẹ́lifí kọ́lọ̀ yẹn ti lé jù lẹ́bi kọ́lé tó àwa náà máa ń ṣàdúrà o àwọn ah, gbogbo àwọn yẹn yí àgbẹ̀sọ̀kò tó ń kalẹ̀ ní àásù ah, ìsọkúsọ wo lè léyìí báyìí àwọn oníjàkújàkú jẹ ní gbogbo àwọn ọ̀rọ̀ kéékèèké bẹ́ẹ̀ yọ ọlọ́mọ wọ́n ń pè ní tọ̀kì áàtì wọ́n ń pè sí àwọn ọ̀rọ̀ kéékèèké tó ṣe yí pé ìjẹgbẹ́ ọ̀rọ̀ ni yọ́ọ́ máa bá yí lọ sí táyéráyé ni. so nípa bẹ́ẹ̀ wọ́n láre ọ̀rọ̀ yẹn ti kiri jù aslim tẹ̀síláì <laughs> bí ọ̀rọ̀ méjì tó tọ́ dẹ̀ wà nù rẹ̀ ní agbára gan èèyàn máa ṣe péjì sí fún ni. bákan náà lẹ́tà tánú sọ̀sálà ń fi sọwọ́ sáwọn lọ́balọ́ba láti pè wọ́n lọ síbi ìtọ́lọ́ ǹjẹ́ oyè ni wípé lẹ́tà máa ń pàtàkì jọ̀rọ̀ lọ́ngbà mi lójú ọ̀nà ìdáwà lọ́pọ̀lọpọ̀ ọgbà pàpà jùlọ àwọn tó bá ti wà nípò àṣẹ èyí gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn kí yẹn má tẹ̀lé ọ̀rọ̀ lè ní tùmọ̀ kódà mo kẹ̀dí mọ àwọn kẹta wà ní nbà ká bá pè wọn báyìí yọ kẹ̀dí sọ ni pé àní má pè mí mọ́ nǹkan ẹ bá fẹ́ sọ ẹ sọ pẹ̀lú kí wọn pẹ̀lú ìta á ní ìtumọ̀ fún á ní ìtumọ̀ sí wọn níbẹ̀ yẹn náà láì lẹ́sẹ̀kẹsẹ̀ yóò ti sẹ́ni ogun gẹ́gẹ́ onídìí kò ní sí pé wọn lè tún. ẹ wo aláwùjọ wọn ti di aago bùkátà rẹ pẹtẹ mi tó jókòó mẹ. so àwọn èèyàn pàtàkì kan wà bẹ́ẹ̀ dáadáa sọ̀rọ̀ ìpè kì í sọ̀rọ̀ ìyẹn lè fẹ́ gbowó fọlọ́hún yẹn ẹsẹ̀ wa máa lọ wàhálà fáyé ní ẹtì pọ̀jù kẹ́rọ́lá kọ́ sókè tó ẹtì ń ṣègbìyànjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run bá ní méjì dáadáa yìí iṣẹ́ ìṣìkà tó yọjú nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí àánà gbogbo gbà wọ́n sì fa sókè wọ́n sáré gbọ́ yìí ẹni tí wọ́n tó ń jẹ́ ọ̀sẹ̀ tí mo tọ́ jẹ́ lẹ́tà náà ni olùdáhùn pé kẹ̀bá yìí àwa náà ti kẹ̀bá yìí. lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ẹni tí wọ́n bá jíyàn pàtàkì lọ́pọ̀lọpọ̀ gbà lẹ́tà máa ń ṣiṣẹ́ ó sì máa ń pàtàkì láti fi ṣe dáwà fún wọn tú ọ̀rọ̀ lọ. torí bí máa ń yìí tó ṣe yí pé sábà fẹ́ dá wa kí sábà fẹ́ dá wa ìwọ ló sì fẹ́ jíṣẹ́ yìí ṣé ní dàbí ìyẹpẹrẹ lójú àwọn ẹni wa ẹ̀yọ́ olóṣèlú tí wọ́n jáde láyé kó pé mo èmi ni mo kọ́ ọmọ àgbà ní kéwù. wọ́n á ní àǹfààní àdéhì wọn bí tí lọ́gàn mo fẹ́ má pẹ̀rẹ̀ tó súnmọ́ wa ń tò sí báyìí wá ni kò sígbà tí mo lọ sí báyìí àárọ̀ kọ̀ọ̀kan bí tí lọ nìyẹn sàfẹ́wá yìí kéèyàn jágbọ́n lẹ́tà èyí ó sì kí ni o èyí ó sẹ́ndì lẹ́tà sí wọn wọ́n kà ẹ̀rọ bí irú ayé wo ṣàkóso ẹ̀gbọ́n bí yẹn sọ èyí ó ti sọ wọ́n ti wò wọ́n ti dáhùn tọ́lá àwọn àkíyèsí kọ̀ọ̀kan tàbí fẹ́ gbẹ̀gbẹ̀ àdàbò àfẹ́fàjẹ́ bọ́pọ̀lọpọ̀ wọn sì ní tó bá ti ń tẹ̀lé pàrọ̀ àwọn kan àkàn wọlé ìjọ kan fẹ́ ni mo lọ wọ́n pọ́ lórí ẹ̀ lọ́dẹ nígbà wájà aláìsí ìpìlẹ̀ fẹ́ mo la lọ́rọ̀ ni ẹ̀ẹ́dùn padà wá ìwádìí ọ̀gá tí màá padà wá sí ìdíkùn tó tọrọ owó ẹni wàá rí mi lọ́dọ̀ lóṣèlú wọn ní sọ pé àwọn náà máa ń lọ ìdá máa ń pàdé lọ́hùn ọkẹ tí mo bá tún gbìyànjú bí ẹ̀kejì tí mo lọ. Ah! aláàjì ṣe á lọ kan tó ṣe ń fún mi bí mo ṣe wà yìí àtijọ́ ni ìtẹ̀lẹ̀ wọn. tó ní bẹ́ẹ̀ ni ẹ padà jáde láyé. lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn èèyàn tó bá wà ní ipò ńlá bẹ́ẹ̀ yẹn níta ń ṣẹ́jọ́ lọ́lọ́. toró lè tiẹ̀ máa wọ́lẹ̀ gẹ̀ráì kó dẹ̀ lómi ò ṣe kọ́ wá sùn àbí nígbà tílẹ̀ sí ẹyọ ìtẹ̀yọjú ni búkẹ́ mo ti ń wá ayé rí ní kódà àdìgbà báyìí mo ti fi kalẹ̀ ń bì yóò bí ìyá rẹ̀ àbí ń jí gbàrà báyìí yóò jìbì lọ́wọ́ wọ́n bá jẹ́ rìsáàlà táìmù gbà tó ń náà ti ní láti kà nǹkan nǹkan yóò lè wọlé àkíyèsí tí yẹn fẹ́ ṣe yẹn yóò lè ní ìtumọ̀ lọ́dọ̀ rẹ̀. ẹ̀rí wọn àgàgà tó bá jásí páwọn ẹ̀sìn yẹn fẹ́ kọ lẹ́tà aláṣẹ ni wọ́n kí yẹn jẹ́ lẹ́tà ọ̀tà jùlọ lọ tóró òun ni ọ̀dà àgbà ni ọ̀dà àgbọ̀n kẹrẹ yìí. ẹnu ọ̀nà àbáwọlé mi ìdá fẹ́ wọlé sí òní báàbò ìdá kọ́lá ahlul kitab assalamu alaykum wọ́n fi padà síbi ọ̀rọ̀ wa. aláwọn bàgàdá bíà tọ́bẹ̀ wí assalamu alaykum fún yín ìpè ikú òjijì kọ́ máa jẹ́ tì í. bóòlù ẹ̀ dáhùn wọ́n ni haddathana muhammad bin salam. حدثني محمد بن سلام قال أخبرني مخلد قال أخبرني ابن جريج قال أخبرني أبو الجمام قال سمع جابر يقول سلم ناس من اليهود على النبي صلى الله عليه وسلم فقالوا السلام عليكم قال وعليكم فقالت عائشة رضي الله عنها ووجبت ألم تسمع ما قالوا قال èyí sì wí yàrá padà kí ó gẹ̀. wọ́n ní حدثنا محمد بن سلام محمد بن سلام حدثنا وي حديثي wọ́n ní أخبرنا مخلد مخلد ibú àná òní ibùn jùlẹ̀ ìdí sọ pé Abu Zubair ọ̀sọ̀ fún mi pé mo gbẹ́ jáde òun sì sọ báyìí pé سلم <clears throat> ناس. من اليهود على النبي صلى الله عليه وسلم أو يجمع ويجو وما سلام وبوت ومن ذا ينسى النبي صلى الله عليه وسلم وعلي السلام عليكم lọ́dọ̀ ẹ̀ la túmọ̀ rẹ̀ pé túmọ̀ rẹ̀ ni pé kú òjijì kọ́ máa jẹ́ ti ń ẹ̀rí. anabi sallallahu alayhi wa sallam wọ́n á dá lóhùn pé wa alaykum ọba dá bẹ́ẹ̀ ọba jẹ́ tẹ̀yìn náà. فقالت عائشة رضي الله تعالى عنها وأرضاها يا عائشة رضي الله تعالى عنها làwọn bá sọ̀rọ̀ pẹ́ka wọ́n bá di bẹ́ẹ̀ wọ́n sọ̀ bínú sí ó ti bí wọn nú. ẹ wọ́n fẹ́ ọ̀pọ̀lọpọ̀ yahoo yahoo dáadáa à ibẹ̀ ni wọ́n tọkọ òun o wọ́n ni wọ́n fẹ́ ọkọ òun. ó ní kọ́ ní àpẹ̀lọpọ̀ rẹ̀ jìdá ẹnì kan bá ra wí kíní pẹ̀ pínpín nípa ọkọ rẹ̀ láyé ojú rẹ̀ ó kóró ni ìyá dáadáa lọ́dẹ ọkọ fọ̀kọ́ rẹ̀ tó kọ́ ti bẹ́ ọ ló bínú. Ṣé ẹ ọ̀jíṣẹ́ ọlọ́run àlàmùtẹ́sùn máa máa kọ́ lù sọ̀gbọ́n wọn sọ ni. قال بلى قد سمعت فرددت عليه àà mo ti gbọ́ ìdá wọn ló mú wọn sọ yàrá ìsànkiri yẹn tóbi lẹ́nu wọn pé wọ́n sọ yẹ àṣìṣe ọlọ́run ní lọ́wọ́ pépè ni wọ́n fẹ́ bó ṣe ń wò pépè ni lùjáàbù àlè táwọn bá mọ̀ wọ́n lé pé ọmọ wọn lára sí wọ́n lá yùjáàbù ní alẹ́ iná táwọn bá ṣe pé fún wa kọ́ dáa kò lè ṣẹ́ lára wa bí dùn kọ́ mọ́ ọ̀yà àtìgbàkéwò ni àtìgbàkéwò débẹ̀ lónìí nìyẹn àwọn abẹ́rù pé ju nígbà tó ti bó ṣe pé yóò lè mú yẹn tó bá dáadé wọn yóò mọ lórí lẹ́ẹ̀rí sọ̀bá àníyàn ṣe rí nìyẹn. bákan náà inú àwọn ohun tí a ti mẹ́nu bà báàbò yòrò tọrọ ìtàbí tí tọrí pé ìlà àṣeyàpè kà. ó ní aláwọ̀ bàkàtà díà nìyí yìí àfúnlẹ̀ mọ́ lójú ọ̀nà báyìí débi pé ibi tó sùn láwọn ọmọ àwọn máa rìn láàrin ọ̀nà pàpà jùlọ gbogbo òṣèpá òjò ìsìlámù làwọn tó ti lọ kó lè dé níbí yìí o wọ́n máa di wàhálà o. wọ́n lè حدثنا أبو نعيم. حدثنا أبو قال حدثنا أبي عن أبي هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال إذا لقيتم المشركين في الطريق فلا تدعوهم بالصلاة واضطروهم إلى أصلحنا. آه. قال حدثنا أبو نعيم أبو نعيم هني أو أو حديث قال سفيان غلط أو سحيل نبي عن أبي هريرة رضي الله تعالى عنه أخذ عن النبي صلى الله عليه وسلم وإذا لقيتم المشركين في الطريق tẹ́ ẹ bá pàdé ọ̀sẹ̀ bá lójú ọ̀nà ọ̀la ṣẹ́bìdẹ ọ̀hún ìsàlám ẹ má jọ jáde gbẹ̀yìn lẹ́ kọ́kọ́ sálámà sí wọn. wà á tọrọ ọ̀hún ìlà àbúyàkì ẹ fúnlẹ̀ mọ́ wọn lọ sí ibi tó fún ẹ fara ní wọn lọ sí ibi àyè tó fún àtiwé eléyìí náà àhàdé ti ta wí ẹ lọ fi wọn sí ẹgbẹ́ tó fún àti nínú àwọn ọ̀rọ̀ tó ṣáájú ṣùgbọ́n a sọ wípé ìyẹn ọjà ti pé ń bọ̀ sí fáwọn mùsùlùmí àwa ni ahẹ́ta àwa là á sì ń darí ìyẹn lè rọrùn. ẹnì ọ̀nà àbáwọlé mi ìdùnnú báàbò kẹfà ìyẹn lè hàn á lè dè méjì á bọ́ọ̀lù yẹn ti lè ṣàdúrà fún dè méjì ẹni tí èsè mùsùlùmí bọ́ọ̀lù á ṣàdúrà fún náà. قال حدثنا ابن وعد قال أخبرني عاصم الحكم أنه سمع يحيى بن أبي عمرو الشيباني عن أبيه عن عقبة بن عامر الزهري أنه مر برجل هيئته هيئة مسلم فسلم فرد عليه وعليك وعليك ورحمة الله وبركاته فقال له الغلام إنه نسواني فقام عقبة وتبعهم حتى أدركه فقال إن رحمة الله وبركاته على المؤمنين لكن أطال الله حياتك وأكثر مالك أكثر مالك وولدك هذا ما في قوة أبو ذلك بسلام ويقعد tó bá sálámọ̀ sẹ́ni tí ò fẹ́ gbà padà àti kí ó dé nìyí ẹ̀fọ́ òkè bóòlù ti máa gbà padà àṣọ oníbo ti lè gba sálámọ̀ rẹ̀ padà. wọ́n ní bóòlù àti sàdó àfọ̀fin mi wọ́n ní hadathana Sa'id ibn Talid Sa'id ibn Talid hadathana wí hadith ìbọn ibn Wahab yẹn náà sọ fún wọn ní akhbarani Asim ibn Hakam wọ́n ní magbọ́ Yahya ibn Abi Amr al-Shaybani àni àbí àni Uqba ibn Amir al àìhàtò mùsùlùmí arákùnrin yìí níyẹn bá ń wò sí sílẹ̀ ọjọ́ mùsùlùmí ẹ̀fọ́ àwọn míì náà bẹ́ẹ̀ ó lè lọ́wọ́ jàlábíà kódà ó lè dárùn gbọ̀n ṣòkòtò ẹ̀ lè kódà ó tún lè dé fìlà pẹ́ẹ́kì ẹ̀rí ìṣesí ẹjọ́ ṣe sí mùsùlùmí kan sálám bó ṣe sálámọ̀ nìyẹn ọ̀rọ̀ tẹ àlè àbọ̀ ọkùnrin bàbá àmì jùhẹ́ni nìyẹn bá darú ọ̀nìwà àlè ká warahmatulahi wabarakatu adalóhùn sálámà ìkí ọlọ́run máa jẹ́ tẹ ìbùkún àtàwọn ìbùkún orí àjẹjẹ tẹ rẹ ọ̀kọ́lẹ̀ lámìlúkulẹ̀ ọmọdé kan bá sọ fún afáwa ọkùnrin bàbá nàámi ìnáwó nasarani ẹni tó ọmọ sálámà tí ọmọ àfojújọ ni owó rújú sọ àá sinẹkọọmù ọkọ dárúwọ sí nígbà mi ò lè wọ bí jalade àbáyé bá tí wọ́n bọ̀ sọ kòtò tí wọ́n fẹ́ dàbí aṣọ àwọn pakínì báyìí nígbà mi ò lè múra bẹ́ẹ̀ má múra bẹ́ẹ̀ dáadáa gan ni ọkọ̀ kan ní wọ́n fi ládé tí òkòtò lè sí níbàlẹ̀. ọlọ́dọ̀ ọmọkùnrin yẹn wá sọ wípé ìnáwó ni sọ̀rọ̀ ní ìpè àkọ́rí yóò mà rẹ̀ nìyẹn ọ̀kan ọmọ ọkùnbà ọkùnbà ni ẹ̀ láyé kò lè gba àdúrà yìí wọra ẹ mọ̀ pa àtúkọ̀ pé àdúrà dáhà bá ti fún ọ̀rẹ́ wọn yóò àgbà yọrọ o wọn níbi ọkùnbà ti dìde nìyẹn ọ̀dọ̀ bí ahu ọba tẹ̀lé ọ̀gbẹ́ni hasa adirọ́ka hù tó fi padà bá gbàdọ́ wa bá ọwọ́ sọ pé alákùnrin inna rahmatallahi wa barakata ọ̀ ṣe ń sọ fún ẹ sórí kí ọlọ́run àti rẹ̀ yẹn onígbàgbọ́ láàkín àmọ́ wọ́n onídìí eléyìí fọ́gbà. wà á sara mọ́ laka dúkìá rẹ̀ ọ̀pọ̀ wọ́n wà ládàka àtọmọ rẹ̀ ẹ̀rí pé gbogbo táyé nìkan. ṣùgbọ́n ọ̀rùn ti kí àti bùkún ń kì í ṣe ti àwọn onígbàgbọ́ òdòdó wọn nìyẹn. ọ̀rọ̀ yẹn ti kíyà wọ́n fẹ́ pé bá a ti máa gba sálámọ̀ padà nìyẹn wọ́n bá ti lọ fún ẹni bí ọ̀lẹ́tọ̀ ló sì gbà padà nìyẹn. wọ́n ní tá a bá wọ àdéhùn àdéhùn làbáṣá bí dùá ilé ahlil kitab kò burú èyí lè sàdúrà fún bàkàdá bíyà ẹlẹ́rìí nínú ẹlẹ́rìí átàrí níbẹ̀ láti máa ní pé sàábé tó tóbi yìí ìtọ́ka ń bẹ́ẹ̀ yìí pé àfihàn lè sàdúrà kẹ́mi kẹfìrí ogun nígbà bá lè sàdúrà kẹ́mi kẹfìrí àti káṣí mùsùlùmí kan sílẹ̀ yìí. قال العلامة الألباني رحمه الله ونسبه ìfèrí tó bá sáà sáà gúgán mi fún kò gbọ́dọ̀ jẹ́ àdúgbò lílu mùsùlùmí ọdí rẹ kò gbọ́dọ̀ jọta àwọn mùsùlùmí o tó bá jọta àwọn mùsùlùmí ọfẹ kó fi kó fojú wa rí màá gbogbo tó kò láyé nìyẹn ẹwọ orú trọọpù àbíkílẹ kọrẹ kò má lọ sáà sáà gúgán mi fún ọlọ́run ti kí a ó sì pàṣẹ kíni ọ wọ́n pè ní káfí káfí ti kíni ọ ṣe falasin táwọn yẹn kírun ta ọmọ anikẹ́mi sọ́ọ̀mù ogun ìlú àdó àwọn olùsè ọ̀pọ̀ ti ń sìn nítorí pé wọ́n fẹ́ yà àdó wá lẹ́lẹ́ mùsùlùmí tó ti ń sìn torí ọ̀tá ló fẹ́ yà fún àwọn mùsùlùmí gbàtọ́ di géètì wáyé pé mọ́sálásí kẹta nu gbogbo orílẹ̀ ayé yìí ọ̀nà ẹ̀ ní kí ni ọ́ al-masjidul aqsa nípa ọlá àjùlọ mọ́sálásí ọlọ́run ọba adéwọ̀ sọ́wọ́ ní káàbà ìyẹn kírun bẹ́ẹ̀ ìgbà kan pé ní kí ni one hundred thousand ìyẹn wá tó wá kí ni mọ́sálásí àndẹ́bí nǹkan sallallahu alaihi wasallam òun jẹ́ kí ni òun jẹ́ ten thousand àbẹ́ẹ̀kọ́ ìyẹn tó wá lọ sí ní alimọ́sídò làákọ̀tọ̀ ń jẹ́ ni ọ one thousand ọ̀bí five hundred mẹ́ta wà ní. káwọn sùn wá lé lùsì rúdúrú ládàá bàtúbàtú wọn bá ń lọ sí mọ́kálásí nígbà wọn tó bá wọn gbé sí sahara lọ sí kúdùsù ìgbà wọn ti gbà pé àwọn àwọn yahudu àwọn ni wọn jẹ kíni ọ ni wọn jẹ alákòóso bẹyẹn tòun sì kà lọ nìyí pé tọ́ba jọ́ta ẹ̀ sì tọ́fọ̀ sára ọ̀tá rẹ̀ ẹ̀ sí Islam àtàwọn mùsùlùmí àní sàdúrà kí ni fún un àdúrà gbogbo ẹ̀ kò gbọdọ̀ ṣe é fún un. àwọn yẹn ládàá ọ̀la àti sádà kúkú ẹ̀ mú ẹ̀wọ̀n fún yẹn náà ti wà náà ẹni tó nídìí òkè kò nídìí àdúrà torí kí ni ọ nítorí káwọn mùsùlùmí ń rí nira pẹ̀lú ìgbésí ayé tiẹ̀. bákan náà èyàn sì lè dárò rẹ̀ èyí tí ọba ti kó nira bá mùsùlùmí èyàn lè dárò tó bá yẹ kí ti rí nìyẹn dárò pẹ̀lú ọmọ tó o àbí pẹ̀lú ìyàwó o bó lè dárò صلى الله باب حديث ميتون يعني حدثنا أبو نعيم حدثنا أبو نعيم قال حدثنا جرار بن مرة وسعيد بن جبير عن ابن عباس قال لو قال لي فرعون بارك الله فيك كنت وفيك وفرعون قد مات. آه طب أثر ميتوني أني حدثنا أبو نعيم أبو نعيم حدثنا بحديثه فهو سفيان ولا تدجرا بن مرة هذا سعيد بن جبير ولا رأي ولا عبد الله بن عباس رضي الله تعالى عنهما أن فرعون بعد بارك الله فيك على فاني بوك ولا من هذا فيك أنا وفرعون قد مات دريك فرعون فرعون قد تسكن وتكو wọ́n ní dábàá wo hadith yẹn ní azùmárí ń bẹ̀ ìgbé islam yí àtàwọn ẹ̀kọ́ rẹ̀ àtàwọn ọ̀lànà rẹ̀ àti ìbágbépọ̀ rẹ̀ dáadáa pẹ̀lú gbogbo èèyàn bóyá mùsùlùmí ni àbí kèfèrí ni o ìtàkọ́dọ̀ ọ̀yẹ̀tàtọ̀ lẹ́bù mí na. ajá gbé ń fẹ́ lọ́dọ̀ wa pé a lè sàdọ́ àfẹ́ǹdé èsè mùsùlùmí hasiba àwálì yìí níbi sèṣì àwọn ènìyàn bá ṣe rí wọn mọ̀ sàdọ̀ yá sí àti bí a bá ṣe wo kọ̀ndíṣàn ni a lè sàdọ́ àfún ìtọ́ bá nídìí ká sàdọ́ àfún ẹ̀mí gúngùn fún á ṣe fún èdè ọ̀bá lẹ́tọ̀ọ́ sí nǹkan mi láti kí ni o láwàá wí fóun náà. sọ eléyìí ń sọ fún wa nípa pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ìrọ̀rùn tó wà nínú Islam. wọ́n látọ̀dọ̀ Hakim bin Dailam àti Abi Burda náà. قال كان اليهود يتحفظون عند النبي صلى الله عليه وسلم وجاء أن يقول لهم يرحمكم الله وكان يقول لا يرحمكم الله وأنتم الله hakim bùn dẹ́yìlẹ́m látọ̀dọ̀ àbí burúdà àbí burúdà yọjọ́ máa bù musa radiyallahu ta'ala anhu wọ́n lè dẹ́ra àwọn yahudi yẹn tà á tọ̀ sún ní àyíǹda nàbí sallallahu alayhi wa sallam wọ́n máa ń lọ sí lọ́dọ̀ ànẹ́bí sísìn òdìgbò ọba wọ́n máa wà sísì káàkiri lọ́dọ̀ ànẹ́bí sallallahu alayhi wa sallam kílẹ̀ gan fi ń fẹ́ bẹ́ẹ̀ rọ̀jẹ́ àníyẹ̀kú lẹ́lẹ́hùn yẹn hàmùkùmùlá wọ́n rẹ̀ kẹ́kẹ́ ànẹ́bí sọ fáwọn pé yẹn hàmùkùmùlá ọlọ́wọ́n ọkẹ́ yìí ọ̀gá ẹ̀rọ yẹ kó òṣìṣẹ́ ọlọ́run ti mọ̀ pé wọ́n wá nìyẹn kọ̀ wá ní wí yẹn fún àdúrà tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ní oṣù fún ọ. kí làdúrà náà yahdikumullah ọlọ́wọ́n ọkọ̀ ni mo yí o wọ́n yuslihu balakum ìgbà yìí yóò sì dá ẹ̀ ní bábá ikú àdúrà sanu sọ̀sọ́lá máa ń ṣe fún ọ nìyẹn ẹ̀rí ẹ̀rí pé àdúrà tí wọ́n ṣe kí ni wọ́n lẹ́tọ̀ọ́ sí náà nìyẹn àádùn báyìí káàbì fi àyè ìbéèrè lẹ̀ sórí ọjọ́ tó lọ. الأول الثاني الثالث الرابع الخامس السادس السابع الأول وعليكم السلام ورحمة الله èèyàn ní bíxíyàtú bun khalifa alkalbi nínú àwọn sábẹ́ni ẹni yẹn ní jibrilu máa ń mú àwọ̀ rẹ̀ wá ń gbà mí aleyhi salam nígbà tí wọ́n fi wá ń ṣe béèrè lọ́dọ̀ ànábi sọ́lọ́ àtàlájọ́ yẹn ní irú àwọ̀ rẹ̀ náà ni ìjọba náà wà lọ́wọ́ pẹ̀lú báyìí ní haram kánà àwọn sábẹ́ni rẹ̀ ọwọ́ ni sọ̀rọ̀ ẹni tó tó tìmí lẹ́ẹ̀kan ni ní mo rán tọ̀hún ọdọ lóhùn sálámà jìbìrì ìlú ni o. ìyẹn ló wọ ọmọ ẹni tó tó tẹ ọ nìyẹn níbẹ̀. ní máa mú àwòrán ẹ díhìá wa èèyàn nínú àwọn sàhábà lẹ́nu yẹn wa. díhìá tó kún kọ́lé kata ẹlẹ́lẹ́bí. nígbà tí ọba wá ní kọ́lánù sọ̀sálá ń rí ní ẹ̀yà màlákìkà ní màlákìyà yẹn o ẹ̀mí jìn wọ́n lóun náà lọ́rọ̀ ọlọ́run ọba nínú ìtumọ̀ kan ládàrí sísọ́ tó lẹ́jù tó lọ́wọ́ ọ̀dọ̀rọ̀ àwọn onísìlẹ̀tàn bọ́kọ̀rọ̀ wọ́n tún ti rí lẹ́ẹ̀kejì ìdọ́túnlá náà bá sọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ sàlẹ̀ ànífúnmọ́ àrùtọ́fùmọ̀ táwọn túmọ̀ rẹ̀ ti fi gáskíá aláàmẹ́bí rí ta ni ọ̀rọ̀ lọ́wọ́. ìyàwó ìsàsọ pé nù ẹni wọn bá sọ fún ànẹ́bí rọ lọ́wọ́ wọn tó wọn bá ti parọ́ lálá bá ti pa á nì rọ́lá tó tóbi ní pa yìí. àwọn olùkọ́ wá nígbà tọ́rọ̀ ti pé méjì lọ́dọ̀ àwọn àfáà nílá ńlá méjì àwọn àfáà ńlá méjì àfáà nílá àkọ́kọ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha àfáà nílá kejì àfáà Abdullahi ibn Abbas radiyallahu ta'ala a gbọ́dọ̀ kẹta wa o ọ̀rọ̀ kẹta òun ni kí wọ́n sọ pé wọ́n tún fẹ́ wí nǹkan mi lẹ́yìn kan yẹn ju ọ̀rọ̀ yẹn yí pé ajá sí ìyàwó àyíká sọ pé no àtúlẹ́mì àbá sọ pé kí ni ọ àwọn sọ pé naam ó rí wọn ni ajá sí pé èyí àtúlẹ́mì àbá sì tán wí radiyallahu ta'ala anhuma òun náà ní ru'yatun qalbiyyah pé àlùfòsálà ń rí ọlọ́run ní rírí tẹ̀mí ṣùgbọ́n pé gbàsọ̀rí ìyá àìní ìyá òun ni àwọn àyíká ni wọ́n ti nẹ́fù rẹ̀ pé ojú agbárí báyìí wa ìyẹn di ìsà ń bẹ ìyẹn tẹ̀mí tójú nìkan ní oṣù ní orin lẹ̀. alimuhimu táǹsà ń lọ ni pé àwọn sọlá ń rí jù mí lùkọ́ lẹ́mìjì ẹ̀ẹ́kejì tó tún padà rí òun nígbà tó ṣe sọ àwọn àlùmí rọ̀ yìí wọ́n tún pàwọ̀dà báyìí kó ṣe tún dé ìdí tí wọ́n là kí ìyá nìyẹn. ẹ̀fíngbọ̀n hẹ̀ sí lákọ̀ọ́kọ́ yẹn sí ní ẹ̀kọ́ tó bí ga. àìgbà á kẹ́sọ́ pé níyẹn méjì ìkẹ́sọ́ pé ní six hundred ìkọ̀kẹ́ nù yẹn yẹn kọ́ ibi tójú yẹn bá ká ní ojú òfurufú bẹ́ẹ̀ nìyẹn yẹn máa dé ó gbó gbogbo ojú òfurufú ó gbójú ọ̀run téèyàn ò rí fúnfun kẹ̀kẹ́ lójú sẹ́lẹ̀ mọ́ rárá lọ́sẹ̀ ń kariwo dàfíró ni dàmílò ni ní ń pariwo rẹ̀ èyí lẹ́nu máa ń pín tẹ̀kítẹ̀kẹ́ mẹ́ẹ̀ ike nígbà tí kọ́díjà wa rí bẹ́ẹ̀ báyìí bí ṣe ń bá sọ nímọ̀ bọ́yá mọ̀lẹ́kẹ́ àgàfi bó ṣe yọ borí nìyẹn ó yọ báyìí bí jùmílù ṣe lọ ní ìran ni. sọ nípa bẹ́ẹ̀ ó rí lákọ̀ọ́kọ́ yẹn ó tún rí lásìkò Isra wal Miraj ní malakiya àbí ìṣe ọkàn dé sí i tí wọ́n máa kàǹkà yẹn kù tí ó sì sọ gbogbo ohun sọ tó bá ti parí ẹ̀sẹ̀ yọ sọ̀rọ̀ àbí kó sì wá níwèé yẹn yẹn lọ́wọ́ àrọ̀ tí wọ́n máa wá níwèé yẹn lọ́pọ̀ gbàgbé kò ní ẹ̀ka níbi sọ́lọ́ lọ́wọ́ àṣálá ọ̀kẹ́ rẹ̀ pé ọgbàwò rẹ̀ yẹ wá ní o ìbèrè lù ní àbímọ sọ́lọ́ lọ́wọ́ àrẹ ọ̀sán náà. Thank you. Ah, òrìṣà ńgbọ̀ jáde pé yẹn bẹ́ẹ̀ sì lé ọ̀hún tó ń pè ní wáṣán òun lèyí tí ò lóòjì bíi sàárè ẹ̀kọ́ tó kó gbogbo àwọn èèyàn sínú ni mùṣírikù wọlé ṣùgbọ́n a tún lè máa yọ jáde nínú wọn gbogbo ẹni tí bá ti ń fi nǹkan ẹ̀mí ìkejì ọlọ́wọ́ bá nínú ìjọsìn ẹ̀kọ́ tó kó gbogbo wọn jọ sínú ọ̀hún ní kíni ọ̀hún. mọ́ṣúríkù ọ̀sẹ̀bọ̀ ṣùgbọ́n ní ọ̀sẹ̀bọ̀ yẹn ẹ wàá máa yẹ wọn lẹ́yọ kọ̀ọ̀kan níbẹ̀ lẹ́sìn yẹn pàtẹ́wọ́ pàtẹ́wọ́ mẹ́ mẹ́ta lọ́kàn tóun sọ wípé jésù ń kọ́ ọmọ ọlọ́run ní òwúwa ṣùgbọ́n tiẹ̀ ṣe ó pe jésù ní ni ọmọ ọlọ́run pe ìyá rẹ̀ níyàwó ọlọ́run mọ̀rọ̀ bó bẹ́ẹ̀ náà làwọn jù ẹ̀sùn yọ ọ̀sẹ̀ bọ ilé yẹn náà kó nù rẹ̀ àwọn jù níta sọ pé ọ̀sẹ̀rù ńkọ́ mẹlẹ́kẹ́dẹ́ sẹ́dẹ́kẹ́ ìgbé yẹn náà ńkọ́ ọmọ ọlọ́run ni sọ mọ́ṣíríkùn bọ̀rọ̀ bó ti ń sìn ẹ wá láwọn ṣéwù yá àtàwọn mòrí bí yín táwọn náà lọ kàwọ́ láàárẹ̀ yẹn náà wọ́n mọ́ṣíríkùn lèmọ́ọ̀dà lẹ́yìnàhùn yàgòdò nàlùkòbò bọ̀rọ̀ bó ti rẹ̀ ní nítorí pàwọn yẹn ń bọ̀ sàárè ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀kọ́ gbé tán òun ní kíni ọ òun ní mùsùlùmí àwọn àti wa yanjú bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan ti ń ṣe ẹ̀bọ díẹ̀. ẹ wọ́n ká sọ fún ní gbé tán ọ̀n yìí. ẹni tí ń wá ohun tí ó jẹ tọparọ́ fara yé mo rò bó ti bẹ́ẹ̀ ní eléyìí náà yìí náà ní mo rò bó ti ẹ máa yọ àwọn jahmiya àwọn kọ̀rọ̀mítọ̀ gbogbo ẹ máa yọ gbogbo àwọn karamiya gbogbo àwọn ọ̀daràn yẹn ẹ máa yọ wọn ní kọ̀ọ̀kan mo rò bó ti rẹ̀ ni so ṣùgbọ́n bídíà náà lè kọ́ tó jẹ́ gbogbogbò mo rò bó ti rẹ̀ nà. Thank you. sẹ́rí mo tó bá wá israel paul òun ló jẹ́ kan lára àwọn tá a máa ń pè ní àlùwádìyó wàlùmọ́ọ̀sì omi lè wá kọ́bílẹ̀ lbọ́ọ̀d omi lè wá bàdà lbọ́ọ̀d nírú eléyà kò ní ìdíwẹ̀ ìyẹn kẹ́ máa sábà séyàn fọ àwọn kóró méjèèjì ọ̀tàn ọlọ́wọ́ àyà. Aleykum Hmm? ẹ àwọn tó wọn náà ló ti di tí wọn máa ṣe àwọn ọbẹ̀rẹ̀ balabala náà ni wípé ṣé ká sayẹyẹ ní èèwọ̀ ní àbẹ̀rẹ̀ rẹ sí fífi ànẹ́bí lè wọ̀ àwọn náà wọn máa ń béèrè gbogbo béèrè rẹ kàn rẹ bẹ́ẹ̀. ìgbà ìgbà tí wọn sọ fún àwọn ọbẹ̀rẹ̀ rẹ sí fífi ànẹ́bí ṣé wọn mọjọ́ tí wọn bí

torí àdúgbò sálámì yìí kò ṣe bẹ́ẹ̀ àwọn sàádé ò ṣe bẹ́ẹ̀ bóòlù àwọn òde wá ṣe tó kò sí wúdà lè ti ṣe síkírù ànẹ́bí sọlọ́lá àṣẹlá ju ká máa lo súnà rẹ lọ àwọn tó bá jẹ́ súnà nù màá sí yá kálò mọ̀rọ̀ bó ti ń sìn súnà rẹ báwọn yẹn ti gbàgbé táwọn yẹn létí ń pa rẹ̀ ọ parí lẹ́yìn sísè máa sọ pé ìjọba yìí olùbẹ̀rẹ̀ má jókòó tí wọn kẹ́ máa gbọ́rọ̀ wọn àwọn ní ìbéèrè pé ṣé áfúlàní ṣé ká ṣe ayẹyẹ mọ̀lẹ́bí lè wọ ni àdínrẹ́tì jíjà nẹ́bí lè wọ kò sáǹfààní ti ìbéèrè yẹn àtìdáhùn ní ọ̀bà wa kò sáǹfààní kẹ̀kẹ́ mẹ́ kò wúlò tọ́jú ta bá rẹ́tì jíjà nẹ́bí ẹ̀ ẹ́ kí ni mo ta fẹ́ lò pẹ̀lú parẹ́tì jíjì rẹ̀ níbi táwa lọ sí wa nìyẹn mo ta fẹ́ lò ń bẹ òun ẹ̀rí láti kí ni o táwa lọ sún náà nẹ́bí láti ìyẹn tẹ̀sí ní ìsọ́nìdí kan tẹ̀ bá rẹ́tì jíjì rẹ̀ ni tèmi kí wọ́n ti súnà ẹ̀ tiẹ̀ nìkan bá ti súnà lẹ́yìn báyìí ó ti rẹ́sì bíbí àlẹ́bí nìyẹn ìyẹn jẹ̀ nínú wáyé pé afẹ́ máa rẹ́sì bíbí àlẹ́bí ajá pé kò síjọ tà ní ti bẹ́ẹ̀ o. bọ̀rọ̀ bọ́ ti yéésì á sì ń júmọ̀ gbogbo nǹkan tó jẹ́ súnà ní júmọ̀ á lò kọ́lá tún di sábtù ànígbà rẹ̀ lọ́jọ́ sábtù lọ àrẹ́sì àlẹ́bí nìyẹn wà á kàdà náà. Thank you méjèèjì ni là ọ̀sẹ̀ yìí ló sí mẹ́la. àà dáadáa wọ́n ti gbàgbé pé yẹn wà dáadáa ni tí wọ́n bá sọ pé alihamudulilá èmi á sọ pé yàrá hàmkàlá ohun tó kù tó fi dáhùn náà ni pé yàrá ní gbòmọ̀gbà òye ti bá rẹ̀ aleykum salaam bi ẹ ṣeun ọyẹ kí n sọ lẹ́ẹ̀kan àwọn onídìí gbàdúrà lọ àìgbá ni mo tọ́ ṣẹlẹ̀ ní kúndùn kí wọ́n ti fọ́sọ́láṣí kan lájà yẹn ó kírun dá àyíká ni. mọ̀rọ̀ bá nìyẹn ti ń sùn ọ̀rẹ́ mi ń wọ̀ wọ́n lórí tẹlifíṣàn lọ́sàn-án yìí dáadáa. tó àyíká ni àwọn máa bẹ̀ lọ ọlọ́run ọba àlejò ọlá kó jẹ́ kí kótó sùn tó di hurra ó sì bá ní la mọ́sálásí yẹn kó lọ́wọ́ àwọn ẹni dọ̀tí àwọn ẹni èérí tí wọ́n sọ fún àwọn fẹ́ máa ṣàkóso tí wá nìyẹn. ìwọ́n ká máa tètè tètè rèé táwọn èèyàn ẹ̀ jámíà òdìkílẹ̀ yìí tó wà níwò. tọ́ ma ní kodo ẹ kodo si ìwò fa ìwò jìnnà sí kodo si fa ìdálẹ́ lélẹ́ ya àbí torí ẹ̀ ni wọ́n bẹ́lọ́wọ̀ haram náà bẹ́lọ́wọ̀ ńgbà wọn ṣe sọlá tó lè túmọ̀ abẹ́ nígbà tí wọ́n fẹ́ sọlá tó lè túmọ̀ abẹ́ ní kí wọ́n ṣe kótóbà àdúrà yẹn náà nípa ti oníṣìí sẹ́yìn tó bá ní kí bí irú pé báyà wọn olùmọ̀ wọn gbé fídíò wọn sọ̀rọ̀ ilé yẹn ó sì ní ọ̀rọ̀ nínú lọ́dọ̀ àwọn olùmọ̀ a nínú wọn tó ń sọ pé yẹn kẹ haram ṣùgbọ́n wọn lọ́wọ́ tààlà àlà wà àìlà àǹfààní sì wà bí èyí tó bá jẹ́ èdè yìí pé wọ́n rí ohun wọ́n sì rí ara ènìyàn kò ní má rí ẹ̀jìyàn ló pé àbóhùn ni ohun kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀rọ̀ mi táwọn olùmọ̀ sọ. ní ẹ̀ lè dúró ní ẹ̀ lè fi mọ́tàlá ní ẹ̀ lè ní sáàdì lórí ẹ̀ lè ẹ má yà mí lọ́sí yéésù tó èyàn tí wàá gbọ́dọ̀ wàá kọ́ wá yọ ẹni tó bá ní kọ́ ya fídíò lẹ́jọ́ ni mo gbé ọ ọ wá sọ pé lẹ́yìn sàmì nà sàlàfì yìí ọ di gbòlówó yẹn ọlọ́wọ́ àlọ́ ọ̀dà tó kù yẹn. Màlúù sálá Aha sálámà padà. èèyàn sọ àpàdà ní kọ̀rọ̀ náà ni pé tó wọ́n ti gba sálámà mi padà ẹ̀mí rẹ̀ ó gùn ni ẹ̀mí rẹ̀ ó gùn ni lókè àrẹ̀ ọkọ̀. wàláyé kìí tẹ̀sí ní kóbìnrin darí ọwọ́ àánú hadith dáná sọ̀sálà ń sọ wípé ìjọ kí wọn ní jẹ́lẹ̀ tí wọ́n bá fún obìnrin tí wọ́n fi ṣe olórí wọn obìnrin du gómìnà aráàmù ni ó du jama aráàmù ni ó du olórí orílẹ̀-èdè aráàmù ni wọn gbọ́dọ̀ darí wọn ìwé sálákòóso àkóso ilé ọkọ wọn ni wọn máa gbẹgbẹ wọn ni máa darí àwọn ọmọ dúkìá ọkọ tí wọn lè fi ṣe ìṣekúṣe tí wọn mójútó dáadáa ṣé wọn tọ́lá wọn bá gbé fún wọn.